mísíkà ní Ìbàdàn ní talẹ̀ náà àgbà bá àgbà àgbà. Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúbọ Ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ Ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn. ọbẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. kí n káàbọ̀ sórí àjàbalẹ̀ ìròyìn ètò kárí gbogbo àgbáláyé mm. ìkànnì fresh nìbàdàn ni ẹ sì ti ń gbọ́ wá fresh one oh five point nine fm bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá náà lẹ́ ń wò wá lórí facebook page wa mm. ẹ gbé síta ẹ gbé wa síta káráyé ọgbọ́ káráyé ọmọ ẹ jẹ́ kí wọ́n dà mọ̀ mm. jẹ́ kán dà mọ̀ gangan ó eléyìí now ẹmu kọlọkọ mo kò tó ṣe situation report ẹmu kọlọkọ ṣìzì lẹ́nu ẹ láti jọ monday òfi wé òfi ọ̀rọ̀ wé ẹmu kọ́lọ́kọ́. bọ́yẹ bá mú èèyàn ò nílò ẹmu kọ́lọ́kọ́ púpọ̀ jù ọyẹ mú. ok ọyẹ mú ó ti yé mi. àmọ́ bọ́ ọba nílò rẹ̀ sọ fún wa. àwùsù bìláì àwùsù bìláì. ìjọ ìjọ bá tún rí ọkọ ẹ tó bá kọjá lọ́nà kọ́lọ́kọ́ èyí ni mo jó táyà rẹ̀. bọ́kọ̀ mi bá kọjá ní kọ́lọ́kọ́ mo <laughs> yà á lọ ra ẹmu tí mo fẹ́ fi ṣògùn ṣègede ni ìmọ̀ mú ọ ní irọ́ kì í mú mi àìbá mọ̀ bàbá rẹ̀ tó mú ládùúgbò kì í ṣe sílẹ̀. wọ́n yẹn bá fẹ́ fúlàmù jù ìmọ̀ fàṣegede eh. kì í ṣe sílẹ̀. mo fẹ́ fi kinní kan tó ọ létí àwọn nǹkan kan bẹ táwọn mm. èèyàn tá a fi ń ṣera wa nígbà wọn bá ṣera rẹ àwọn èèyàn wà á sọ pé àwọn ń ṣe àwọn ni o <laughs> ẹnìkan kan ṣá sí ọ o ò ṣe mí bí aṣọ orin bàyíṣà ara rẹ ló ṣe <laughs> ara rẹ ló ṣe ẹ wo ojú mọ́sọ̀ọ̀sẹ̀ ǹjẹ́ òfin kan tiẹ̀ ń bẹ tó de àwọn oní alùpùpù náà láti mọ́ gorí eh, èmi ọ̀mọ̀ bọ́yọ̀ fi wà. Mm. Eh, ah, òfin ó yí lẹ́nu mi èmi ṣe road safety o. ọ̀dà bófin bá wà wà bófin ò sí dọ́tọ́ kí àwọn alálùpùpù tó máa bá mọ́tò du ojú ọ̀nà. ìyẹn ló bá bí mi alábùlùpùpù tó bá lẹ́mìí ẹ̀ lò àtẹni tó gbé. wọn gbọ́dọ̀ máa dọ́jú ọ̀nà. ó yẹ kí common sense ọ sọ fún. gbogbo sense kọ́ lọ common. ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ lọ́wọ́ àti ọ̀lọ́pọ̀lọ gbogbo sense kọ́ lọ common. a fẹ́ kí ó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn tó wà ní ẹ̀ka ìgbòkègbodò ìrìnnà ọkọ̀ lójú pópó lójú pópó fún ìpínlẹ̀ ọ̀yọ́ hmm. yálà àwọn tí ń rí sí road transport management ni o oitima hmm. ni o pms eh, ni o hmm. road safety ni ọlọ́pàá ni vio ni o vio ẹ wo ṣe rí àwọn ẹsẹ̀ kùkú ní táwọn vio ti ẹ̀ dó ẹ bá ní nà síta ẹ bọ́ gbòòrò ṣe rí ojú mọ́sọ̀ọ́sẹ̀ ń iṣẹ́ o ṣe rí àwọn tí ẹlòmíì ọmọ mọ̀ ń wákú káàkiri ni hmm. kéèyàn ọmọ wa ọ̀kadà bọ̀ látọjú ọ̀nà tí èsè tiẹ̀ hmm. àwọn ọkọ̀ tó múrílẹ̀ náà challenge tí wọ́n lọ kọ́kadà ọ̀kan dédé yọ ọlọ́ọ̀kan kọ́ kọjú sí wọn kábíyèsí ẹ ọkẹ ọmọ ọmọ wa kú káàkiri ni irú àwọn èèyàn ò ṣekún tẹ́ ẹ bá mú wọn ẹ mú lọ bí tó rú ó ti mú tó fẹ́ kú ni tó bá ti à ń gbóòórùn rẹ ẹ ọ fẹ́ kú ọ̀ya wàá máa lọ lé báyìí. Ah. bẹ́ẹ̀ bá dẹ́ fẹ́ ṣe ìtabaládé sọ ẹ ó fẹ́ commit suicide. ó fẹ́ commit suicide ẹ má sì fẹ́ para rẹ̀ báyìí ó níyà tí ó jẹ lọ́dọ̀ ìjọba. ẹ fún lẹ́sùn pé suicide mission. ẹ dákun ẹjọ́ ẹ bá ní sọ̀rọ̀ fáwọn èèyàn káwọn èèyàn mi ò yé mọ́ wá kú káàkiri hmm. ọlọ́run yọ nìkan lónìí téńté ló kù ọlọ́run ló yọ ojú ọ̀nà tí èsì tiẹ̀ lọ́gbà ó tún àbọ̀kọ̀ tí ń bọ̀ tó ń bá dúọ̀nà ó tún à ń yà ká. ṣó ó nìkan tiẹ̀ ní ìbá tiẹ̀ wà tún gbèrò torí gbogbo èyí tó bá gbèrò nù wọn bí ìwé ìtọ́sọ yìí. èrò ní ọkọ̀ kọ́mọ èrò ní ọkọ̀ kọ́mọ bá wọn yàká ah, tí ọmọ ṣe pé èrò ní ọkọ̀ bú onímọ́tò. ní ọmọ bú onímọ́tò. níbi tá a kó ọpọlọ wa sí kò yé mi o. Ah, ẹ wá jáde o kò yé mi o àmọ́ tó sọ ọpọlọ kó wá o. ẹlẹ́ẹ̀kejì sẹ́rí ọkọ̀ gìdàn òkan. Mhm. ó re sínú odò kan tí wọ́n ń pè ní odò àríyọ̀ tẹ́ ẹ bá ti ń bọ̀ láti ọ̀nà ọlọ́run ṣògo hmm. tẹ́ ẹ bá ti dé olúńlọ́yọ̀ kọjá díẹ̀ báyìí hmm. àríyọ̀ lẹ́ẹ̀dẹ́ hmm. ọkọ̀ ti ja odò nísìnyí ó ti pósù méjì ẹnìkan kò gbé bọ́yọ̀ ní nǹkan bọ́yọ̀ bínú ó bínú dànù ni bọ́ bá wá yìí dànù tójò báyìí bẹ̀rẹ̀ ntí ọkọ̀ já sínú nu odò tí ó yọ ẹ náwó gbè àwọn ah, aláṣẹ ìwo níbẹ̀ ń tọ́ sí. àwọn ọmọ tí wọ́n máa gé scrap wọn wọn ojú wọn lọ́bẹ ni. ẹ bóyá bẹ́ẹ̀ ń ewu dání fún <laughs> wọn ò rí bẹ́ẹ̀ wọ wọn lọ gé scrap wọn ọba ti gé ta wọn ọba ti gé ọbọ ojú táyé ni ọbọ sojú ọwọ́ máa gbọ́ ọkọ̀ jánu ọwọ́ akọ ẹsẹ̀ sókè báyìí ah. tá ń wò tá ń wò dáadáa. nílùú wo rèé. Ah, lọ́nà àmúlòkọ ni. mo fọ́ òsùn àlà ẹ̀dúró náà bẹ́ẹ̀ bá ń pa aláṣẹ aláṣẹ aláṣẹ wà lẹ́lẹ̀ kàǹkà ó wà nípele nípele Eh, ṣé alága ìjọba àbílẹ̀ ni aláṣẹ bẹ̀rẹ̀. ẹ jẹ́ àsọ fún ìjọba àbílẹ̀ náà kí wọ́n tètè rí sí torí pé ńgbà tí odò bá wá tún kún àkúfàyà ẹ máa pé ah, ọkọ̀ tó jánu kí ni ló sì fà kí ló dé tẹ̀ ẹ̀ hmm. gbé kó ń bẹ̀ hmm. kí ló dé tẹ́ni tó wá ńgbò ti jábọ̀ wọ́n lé ń tọ̀ wọ́n ò sì fara pa hmm. nígbà ọlọ́run ti kó yọ kí ló wá bínú tó á yan ọkọ̀ nù sí. sori ngbà tí irú ẹni gan ngbà tí ẹ̀mí ò ti lọ sí tí ò sì ṣèṣe. ni òfin mọ̀pẹ́ eh, dú. kò mọ̀pẹ́ dú àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì ó yẹ káwọn agbófinró kí wọ́n wà kí wọ́n wá fẹ̀sùn abandon eh. mọ̀ ń wébo ni o abandon <laughs> something of the nature kí wọ́n wá fi kàn án. tó dé àmsá sì ti dé pàkọ́ rẹ̀ ó lọ yọ léèbó àwọn èbó tó wà lájíbọ̀dé wọn ìgbọ́mọ̀ kó bọ́ sí ààyè. kí wọ́n fẹ̀sùn kàn ẹ̀sùn ẹ̀yìn yẹn wá ká tó lọ mo fẹ́ torí bẹ́ẹ̀ ni bá ṣe kápò ṣe hmm. èébè ò bá ṣe lápè ààyè lè tó ọmọ pé ọ̀nà wa tọ́yà kò ní àláwà kala road tó gba hmm. orí bíríìjì bíríìjì odò ọ̀nà eléwé níbi tí súnkẹrẹ fàkẹrẹ tí wọ́n ti máa wà dé pẹ́ngẹ́ mhm. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti bí ìjẹta ó dàbẹ̀ pé àwọn òṣìṣẹ́ oitman ó dàbẹ̀ pé wọ́n tún ti kiri wọ́n ti kiri mọ́ iṣẹ́ ìju ti tẹ́lẹ̀ lọ ìdí abá ni pé láì kan la wá mú báyìí hmm. ṣọwárà wọn alétílápá àwọn ẹran nínú èèyàn ah. bẹ́ẹ̀ ni ẹran wà nínú èèyàn tí ẹran kò ṣe nìyàn là á pè wọ́n ah, ah, <laughs> àwọn ẹran tí máa fi láyìn extra line. tí wọ́n máa fi dá jọ̀gbọ̀n sílẹ̀ hmm. tó jẹ́ pé ọkọ̀ tí ń bọ̀ ní tí ọkọ̀ ojú sáwò ní ríbi lọ mọ́ hmm. òfin ayé sì ni bí ọba jẹ́ kí èèyàn rọ́nà lọ ìwọ gan ò ní lọ ìwọ náà ò ní rọ́nà lọ ó ó simple love nature ni love nature it's as simple as one two three ah. English òun ni nísẹ̀yí wọ́n ti wá ní ká mọ̀ maintain lé nǹkan àwa ń lọ àwa ń lọ láìsí ogún mi ó tẹ̀mí àwọn ẹran tí wàá fẹ́ mú láì kejì wọ́n ti wá ń dè wọ́n mọ́lẹ̀. E, èèyàn ni wọ́n ṣe bí eh, ẹran wọ́n ṣe bí ẹran ni àwọn èèyàn ni <laughs> wọ́n wá ti mú wọn mọ́lẹ̀ wọ́n wá ti afáwa náà ní àǹfààní wọ́n ti afáwa náà ní instruction pé ká má jẹ́ kí n rápálá wọ àárín wa bọ́ọ̀ bá ti há wọ́n ní a mọ̀ fún ọ láyè wọn ìwọn ibẹ̀ làwọn agbófinró ọtman wà mú wọn mọ́lẹ̀ sí. àwọn èèyàn wà fún wọn láyè tọ́ ọ̀bà fún wọn láyè ó ṣeéṣe kẹ́ ẹ mọ̀rọ̀ náà lọ. àìrọ̀ wọ́n mú wọn mọ́wọ́ òkè ni tó jẹ́ pé ọkọ̀ tí ń bọ̀ ó rọ̀dọ̀ gbà wọ́n ti dè wọ́n mókè so ẹ ṣé o ọtman ẹ ṣé o ẹ̀yin tí ẹ̀ ń bá wa darí ọkọ̀ ní ọ̀nà tí ó yà láti àláwá kálà lọ sí odò ọ̀nà eléwé bridge tá a fi ń lọ sórí ìtàyẹn ẹ ṣé o ẹ̀yin aráàlú tẹ̀ ń gbọ́ anú mọ́tò náà àjùmọ̀ṣe gbogbo wa lọ̀rọ̀ kí nǹkan mọ́ lọ bá a ti ń fẹ́ nílùú ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nu mọ́tò ẹ mọ́ help ẹ mọ́ dàbí accomplice sí arúfin ìlú míì tó bá fẹ́ dárúgùdù sílẹ̀ ẹ jẹ́ àjọ kẹ́nu pọ̀ kájọ bá àwọn atiláwí ará bí ẹ jẹ́ àjọ mọ̀ bá wọn wí o ojú ò ní tiwọn o ojú ò sì ní tiwa. ọyẹ farabalẹ̀ kẹ́ àwọn àkòrí tí bẹ nínú ìwé ìròyìn ní àárọ̀ ti òní ìjọba àpapọ̀ láti iléeṣẹ́ ààrẹ wọ́n ti sọ̀rọ̀ pé àwọn ò tiẹ̀ ní lọ́kàn láti gbé federal capital kúrò ní Àbújá máa gbé bọ̀ lẹ́kọ̀ọ́ kí ló dé kò sí ní tọ́jọ́ o Òkúpè Ọ̀làlẹ̀ Ǹdúmẹ̀ wípé èyí ti jẹ́ tó ń sọ̀rọ̀ rádaràda wípé wọ́n gbé olùléeṣẹ́ báńkì àpapọ̀ lè wa kúrò làbújá wọ́n gbé padà sékòó ebi bẹ́ẹ̀ lọ́wọ́ àpé ibẹ̀ la báwọn báràn díẹ̀ wọ́n ní Federal Airport Authority wọ́n gbé ọ́fíìsì ẹ̀ wọ́n gbé wá sí Èkó eyín lọ́wọ́ àfàríwò bíi sẹ́nitọ̀ kan láti ìpínlẹ̀ Kogi bó náà ṣe láwọn sọ̀rọ̀ nu ó ní ẹ mọ̀ ń dùn mẹ́ni yóò ń sọ̀rọ̀ fún ara rẹ̀ ní ìkọ́ sọ̀rọ̀ lóko ẹnìkankan. <laughs> eyayaya oríṣiríṣi àwọn èèyàn náà ló ti sọ̀rọ̀ láti paṣẹ ntí ìdúmẹ̀ sọ wọ́n ní ìdúnkùdùn ní ìdúmẹ̀ dún jáde nípa ntọ́sọ yìí ẹgbẹ́ PDP àti Labour ti ń béèrè àwọn ìbéèrè ìrìn àjò Tinubu sílẹ̀ Faransé kí ló lọ Faransé ń Faransé mhm. ìròyìn yẹn ń bẹ ní ìta gbangba ìwé ìròyìn The Punch fún tòórọ́ òní. àwọn tó fẹ́ díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ẹ̀dó ńṣe ni wọ́n gúngi ọ̀rùn sí òṣì ọmọlẹ̀ wọn ni àwọn ń lọ gba fọ́ọ̀mù ń tàwọn ṣó ń lọ ní ẹgbẹ́ ni hmm. ṣó òṣì ọmọlẹ̀ ló ní ẹgbẹ́ APC ni ìtì wọ́n wínú o. òṣì o bàbá <laughs> ayédàtiwa ti tún lé ká o <laughs> àwọn ìgbìmọ̀ ah. aláṣẹ tí ń bá a ṣiṣẹ́ pọ̀ wọ́n tún létò ni. ẹ àwọn ò kọ́kọ́ tiẹ̀ dá wọn. àìsábà sọ ìgbà tá a bá ń ṣèpàdé alájẹsẹ́kù jáde ẹ wọ́n ní wọ́n tún lé ká wọ́n ní a mọ̀ sọ pé wọ́n tún lé ká mọ́ ẹ pa àtún ilé tò ẹ bá tún lé ká kì tún lé ká. àtún ilé tò. ẹ ń tẹ fàyọsẹ ẹ dá padà bẹ́ẹ̀ ni ẹyọ kan elimination by substitution náà ni ah! ẹyọ kan kú ẹ fi kan ah, ah. Yorùbá o ṣe mathematics ni Yorùbá bẹ́ẹ̀ ni ayédètiwa ńlọdàkọ Adélámì gẹ́gẹ́ bí deputy ọba ẹni ìsìn hallelujah eh, bákan náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Mákindé Adeleke àti àwọn èèkàn míì nínú ẹgbẹ́ òṣèlú PDP láwọn ìpínlẹ̀ ìwọ̀ oòrùn wọ́n ní wọ́n fẹ́ ṣèpàdé Ìbàdàn lónìí ni o ó ṣeé ṣe kí wọ́n buwọ́lù pé kí ajísáfẹ́ kọ́rọ́pọ̀ adágún odò. Hmm, hmm, hmm. lẹ́dọ́ ìgòdà ló ní bóun bá di gómìnà òun ó da ìṣẹ́ àti òṣì sínú ògò lòun ó jù sígbó ntí gòdà ló sọnù èyíṣe ìyàmù àti ìmúṣẹ náà sọ̀rọ̀ pé àwọn ti darapọ̀ mọ́ àìgòrọ̀n àwọn náà fẹ́ díje the one run. ní ìta gbangba ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní a rí ìròyìn ń bẹ Obiano ó ti lóun ò jẹ̀bi o ẹ̀sùn fífẹ̀yìnpọ̀n owó òòlù gbọ̀nrangandan fònà ohun tí wọ́n fi kan òun money laundering ọ̀wọ́n ọ̀jẹ̀bi wọ́n ní wọ́n sì ti gba onídùúró ẹ̀ ní ìta gbangba ìwé ìròyìn Vanguard látún ti rí ìròyìn èé ó mà ṣe àwọn géńdé agbébọn tẹ́nikẹ́ni ọ̀mọ bíi wọ́n ti lálẹ́ hù wọ́n tún ya bo ìpínlẹ̀ Plateau láì fi ti òfin kónílé ó gbélé tíjọba kéde rẹ̀ ṣe ọgbọ̀n èèyàn ni wọ́n tún ṣẹ̀mí rẹ̀ lófò wọ́n tún juná sọ́pọ̀ ọlé ah, ah. ni wọ́n ń sun lọ o ìròyìn yẹn ń pè é ọlọ́run bá wa dáwọ́ ibi dúró nílẹ̀ yìí. nínú ẹgbẹ́ afẹ́nifẹ́re wọ́n láwọn ti fa ipò adelé aṣíwájú àwọn ti fa ya o kò sí ntọ́jọ́ o adébánjọ ló sì wà nípò adelé aṣíwájú nínú ẹgbẹ́ afẹ́nifẹ́re bákan náà ní ìlú ìbàdàn ìbúgbàmù tó wáyé ní ìjẹwàá ní bódìjà wọ́n ní àwọn èèyàn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ yìí rìn kò tí ì lóǹkà o torí pé àwọn kan ń bẹ tá àti ẹ̀mọ́ ibi tí wọ́n wà wọn ò rókú wọn ò ráàyè wọn hmm. àwọn tí ń gbé bẹ̀ ni ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ síta inú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ sí. Hmm. lórí jìbìtì kan tí wọ́n hù níwà lẹ́ka pípààrọ̀ owó ilẹ̀ wa sí tilẹ̀ òkèrè wọ́n ní àjọ EFCC fẹ́ wádìí owó kan òjìlélọ́ọ̀ọ́dúnrún <clears throat> bílíọ̀nù lọ́nà òjìlélọ́ọ̀ọ́dúnrún lé méje three hundred and forty seven billion dollars forex scandal TFCC EFCC fẹ́ wádìí ẹ̀ wọ́n ti ń ké sáwọn iléeṣẹ́ ilẹ̀ òkèèrè kan kí wọ́n wá wí tẹnu wọn ìròyìn yẹn lọ́sàlànà lẹ̀bi ajá mi lọ́pàá tí ń wò hányánhányán níta gbangba the punch fún tòró òní. ọ̀dà ẹja sẹ́nu dédé síbí ẹ wá nǹkan lédi àwa náà kúrò níbi tẹ́ ẹ fi wá sí o a fẹ́ bọ́ sí ẹ̀ka àpolọ́jà pàápàá a fẹ́ ẹ̀ déná ajá àbálẹ̀. ajá àbálẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀. ẹ ẹ orí òkè agbanilágbàtàn tí ọlọ́run ti gbọ́ àdúrà gbogbo nípòjìpò ti pé ọdún mẹ́wàá báyìí o bákan náà olùṣọ́ àgùntàn ṣẹ́wọ̀n yẹ̀wù sí ti pé àádọ́ta ọdún. ọkàn mi mọ́ agbanilágbàtọ́ prayer mountain gbàlá ajégúnlẹ̀ ìrágbìjì nípínlẹ̀ ọ̀ṣun láti máa yin ọlọ́run táwọnẹ̀ tó gbàdúrà fún ti ìsàmì ọdún kẹwàá tí bẹ̀bẹ̀ ayọ̀ ti ń ṣẹlẹ̀ lórí òkè pẹ̀lú àkórí ẹ̀ gbogbo agbára all power matthew twenty eight eighteen to twenty bẹ̀rẹ̀ láti monday twenty second january sí friday twenty six january ọdún twenty twenty four yìí ìpele ìrọ̀lẹ́ wà láago mẹ́fà aago mọ́kànlá alẹ́ ní sọ́ọ̀rù ó máa tẹ̀lé saturday twenty seventh january ní ìdúpẹ́ àti wẹ̀jẹ̀wẹ̀mú orí òkè àti tọjọ́ ìbí pásítọ̀ ṣeun oníwàásù bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá àárọ̀ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́ ọlọ́run àlàyé lọ́lọ́run àtúnlò apostle j o iyọ̀lá prophet akínbíyì mark pastor isaiah o aládé pastor m aláwọ̀dé àwọn olórin ẹ̀mí ní evangelist dr bọ́lá rẹ̀ wùmí babalọ́lá dáre pop ìdòwú fad àtàwọn olórin ẹ̀mí bíi pastor seun oyewusi oníwàásù lọ́lùgbàlejò zero eight zero three three two six eight eight four six ọlọ́run tó ní gbogbo agbára yóò pa ìmí àti ẹlẹ́rìí ayọ̀ lórúkọ jésù káṣòwò kájèrè kákèrè ọjà délé ní gbogbo èèyàn ṣùgbọ́n tá a bá ṣòwò tí gbèsè ṣúyọ tàbó tó dàyàn méjì mẹ́ta pọ̀ fẹ́ wogbó atú ẹjọ́ bẹ̀rẹ̀ nu o káwá rojọ́ títí káfẹ́ dákú kárí kóòtù kó di wá lónìí wá lọ́la ní mú káyé bẹ́ẹ̀ ni owó òsì mọ́gbà ìròyìn ayọ̀ ti wá dé fáwọn olókoòwò kéékèèké àtàlábọ́dé báyìí o ẹ̀ka ìdájọ́ ìpínlẹ̀ ease of doing business small claims court fi nǹkan falẹ̀ kíákíá ni wọ́n máa ń yanjú ọ̀rọ̀ owó dà wá pọ̀ pẹ̀lú ìdájọ́ òdodo kódà fúnra rẹ̀ lẹ́jọ́ ní òròjọ́ rẹ̀ kì í ṣe dandan kó pe lọ́ọ̀yà arọ́tọ̀ lélẹ́yìí ìdẹ̀rùn ló bá dé kóòtù dákun mọ́jọ owó mi ó rárẹ̀ tètè kan sí wọn nílé ẹjọ́ májísírètì ń bẹ nítòsí rẹ fún àlàyé kíkún àti ìtọ́nisọ́nà tó yẹ tàbí lọ sórí ẹ̀rọ ìtàkùn àgbáyé www.oyostatejudiciary.oy.gov.ng small claims court kóòtù dákun mọ́jọ owó mi ó rá fún ìtẹ̀síwájú ìdájọ́ òdodo nípínlẹ̀ ọ̀yọ́. small claims court ti wà ní màpó nílẹ̀ ìbàdàn. gbàgbé. ìlú ìbàdàn tún ti rọ́ọ̀kùnkùn kẹ̀kẹ́. júdà mega press twenty twenty four ó dé. bàbá mo wá ṣọkẹ́ o. yọ àpéjọpọ̀ kọrin yìí sí olúwa pẹ̀lú àwọn gbajúgbajà olórí ẹ̀mí kàǹkàǹkà àtàwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni stand up comedians nàìjíríà a tún máa tẹ́ pẹpẹ orin tìlù tíjó tẹ̀fẹ̀ tàwàdà látàrí ọjọ́ di dr yinka ayéfẹ́lẹ́ mon tó máa ń wáyé lọ́dọọdún ẹ wá gbọ́ o nítorí òbítíbitì ọ̀pọ̀ èrò tájọ́ máa ń ṣe káyé olè gbà wá dáadáa lọ́dún yìí níbi tó tẹ́jú dáadáa orí pápá ìṣeré ọjọ́ kejì àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ lọ́dún yìí ni mike abdul mama bọ́lá rẹ̀ evangelist adenakun ayẹwa bísí aláwìyé àlùkò làolúgbẹ̀njọ́ bukola akíade sẹ̀wẹ̀lẹ̀ jésù ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ sade taiwo babatunmise láàrin tẹríba torise ẹsẹ̀ ìgbẹ́kẹ̀lé mọ́sẹ̀ adéwà adégbòdù twins bùnmi akínàánú mi jẹ́ ojú mi adéyínká aláṣeyọrí káyọ̀dé oyèwọlé elisa vocal adùkẹ́ gold ṣẹ́gun adéwọlé kòkòrò kẹ̀ǹgà jídára ìdòwú fad faf fúrẹ́tà ìwò tọ́pẹ́ ọ̀nàjẹ́ ńgbèsì olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn adẹ́rìn pẹ̀kẹ́ níbi Kenny Black àti wòlíì àgbà àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa wà ń bẹ̀ ni prophet dr ezekiel ọ̀làdèjì prophet pf wa pastor fẹ́mi emmanuel prophet taiwo òjò prophet ṣèyí bákàrẹ̀ àtọ́lùgbàlejò reverend edward alabi tó fi mọ́ gbogbo olóko olóko ọ̀tọ̀ òkùnrin jàǹkàn jàǹkàn tó ń joel ayéfẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà judah mega praise máa ń lódẹ́ẹ̀dì lọ́dọọdún ní ẹgbàdẹ́ wednesday january thirty one ni o lórí pápá ìṣeré mímú liberty stadium òkè àdó ìbàdàn ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé judah mega praise twenty twenty four bá a bá ṣe ń kọrin yìí sí olúwa láṣàlẹ̀ ọjọ́ yẹn bẹ́ẹ̀ ni fèrèsé ọ̀hún á máa ṣí ire gbogbo tó wà nínú ọdún yìí máa tẹ̀ wá lọ́wọ́ lórúkọ jésù àmín o. ó ti mú mi gbàgbé o. mo ló ti mú mi gbàgbé o. orin tó gbójú òwò àwa la ní tèdè tẹ̀fẹ̀tàwàdà tó kálùjó dání ti kórajọpọ̀ sójú kan níkànnì fresh fm one zero oh five point nine ìbàdàn bẹ́ẹ̀ ni o gbogbo ọjọ́ jímọ̀ lẹ́ẹ̀ma túraká ṣègbádùn tí ò lẹ́lẹ́gbẹ́ lórí ètò fàájì kẹlẹ́lẹ́ aago méjì àbọ̀sá aago mẹ́rin àbọ̀ ni ó máa gorí afẹ́fẹ́ níkànnì fresh one zero oh five point nine fm ìbàdàn pẹ̀lú ìṣọ̀lá ògùn ọmọ bíkàn wálé rufai ṣe bẹ́ẹ̀ tí ti wálé rufai bẹ́ẹ̀ wípé ọ̀kan bọ́ kí èdè ọ̀rọ̀ àgbọ́kọ́gbọ́n ètò tó móríwú òdìdí láìsí rufai ìṣọ̀lá ògùn ọmọ bíkàn ọmọ òkè tó bá ti wá di jímọ̀ láago méjì àbọ̀ sí mẹ́rin àbọ̀ ẹ ṣáàyè sí fresh one zero five point nine fm nìbàdàn kẹjà yẹn orí yín sílẹ̀kùn fàájì lórí ètò fàájì kẹlẹ́lẹ́ ẹ tún kú ojú lọ́nà. Behold, God has given us authority to tread on serpents and scorpions and over all the power of the enemy. Oh la la, all round dominion. That's the theme for Operation 727 2024. Ọlọ́run tó pe Deborah Ìrántí wòlíì ọmọ wòlíì. Pastor Mrs. Ẹ̀bùn Olúwa Ṣèyí Bákàrẹ̀ ló máa ń dìgbà fi pàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún yìí. Yí ìpè burúkú àwọn èèyàn padà. Ìpàdé tólúwa fi máa mú àwọn èèyàn lọ sí ìpele tó kàn. Òru àtúnyàn tólúwa ti máa ń sọ ọ̀nà tó wọ́ di títọ́. Operation 727 Daylight Event Center tó wà lójú ọ̀nà ẹlẹ́yẹlé Poly Road ládojúkọ ọjà agbáre mú Ìbàdàn yóò tún kú f suffer tìlú tòde lọ́dún yìí operation seven to seven is going to be powerful again and the theme for this year is all round dominion. aago méje alẹ́ la á ti pé pẹ̀lú aṣọ funfun nẹ́nẹ́ lọ́jọ́ ìṣẹ́gun ọgbọ̀njọ́ oṣù kínní ọdún twenty twenty four ó sì dá aago méje òwúrọ̀ ká tó tàtà písẹ̀ tí kálukú wo máa lọlé pẹ̀lú àgbọn ẹgbẹ́ ìbùkún ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àtolórí ẹ̀mí ló ń bọ̀ dela event center tó wà lójú ọ̀nà ẹlẹ́yẹlé poli road ládojúkọ ọjà agbáre mú ìbàdàn yóò tún kú fọ́fọ́ and the host is pastor mrs ẹ̀bùn olúwa jp powered by gbọ̀rọ̀míró prayer ministry if you can be a part in Operation 7 to 7 this year. You are the next to testify. solution night january edition. ní solution night lọ́lọ́run pásítọ̀ joseph adéyàdé tí sọ gbogbo òkè ìṣòro ibẹ̀ tẹ́lẹ̀ o ní solution night lọ́lẹ́yìn ìyá rẹ̀ gbà o. bẹ́ẹ̀ ni o òru tí jésù máa ń wá ojútùú sí gbogbo ìṣòro tóṣù kínní january ọdún twenty twenty four tó máa ń wáyé ní cac eagle swings assembly àkòrí ìtòṣù yìí nítorí èmi wà pẹ̀lú rẹ̀ jeremiah one verse nineteen alẹ́ friday twenty six january twenty twenty four lọ́lọ́run á ti máa lo pásítọ̀ joseph akilolu akíade láti máa rọ òjò àṣẹ àdúrà lé orí gbogbo onípojìpò tó bá wá bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ iṣẹ́ agbára tún máa ṣe nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́run orí ẹ̀mí tó ní ìmísí àti àwọn gbàǹkógbàǹkó àdúrà tí testimony àdèmà tẹ̀lé lọ́gán evangelist joy ọ̀làdẹ̀jọ ló máa kọrin ẹ̀mí tó fi mọ́ eagles voices pastor joseph akilolu akade ni senior pastor tó máa gba gbogbo yẹn lálejò telephone zero eight zero eight seven six five two five two one gbogbo ọ̀nà ló já wings assembly wákàjáyé road ládojúkọ leyland ìyànà church ìwó road ìbàdàn má sùn friday twenty six oṣù yìí o jésù máa wá gbogbo ọ̀rọ̀ rẹ ó sì gba ìyanu rẹ tágẹ́ lórúkọ Jésù. bá àbárẹ́ bala ọ̀la kì kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lé tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property bíi living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bóníyà ìbàdàn ọ̀kan sì ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó road agbègbè ológun ẹrú ní ìbàdàn ìbàdàn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn alálàrí lọ ọ̀rọ̀ run ìdẹ̀ra òkúkú mọ́tò ọwọ́ ọmọ ló kú sí alálàrí lọ ọ̀rọ̀ run ìdẹ̀ra ata ò jẹ́ kí n gbádùn gbẹ̀gìrì kòkòrò sì jẹ́ kí n gbádùn òbítọ́gbó kákáká alájà sílífàtú àlàrí sòtì yà tán nìyẹn àlàrí abiyamọ tòótọ́ kó tó di lálùjẹ́nù nídẹ̀ra ká tó torira sílífàtú àlàrí ta bí ní ìdílé mùsùlùmí ó gbé ayé ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ó sì tún dágbére fáyé gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ẹ gbọ́ kí ló tún kù ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. àlàrí ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ abisudoko ọmọ ìjàkan ìjàkan tí ń jà lọ́fà ńlẹ̀ ọ̀la lọ́mí ó ṣojú abẹ́rẹ́ ó ṣojú òkèni ó ṣojú láfàkalẹ̀ ó ṣojú agbélẹ̀ yàrá bí ayẹyẹ ètò òsìnkú ó ṣe lọ rèé o ní ọjọ́ kìíní alamisi oṣù kejì ní international conference center second gate ui ìbàdàn alájà chief mrs aminatu aramide ààrẹ àgọ́yálóde gbogbo lẹ́bàdàn ló ń kéde lórúkọ gbogbo ẹ̀ bí. ọba rẹ̀ bọ̀ wá síbi ìsọjí ọlọ́jọ́ mẹ́ta èyí tí ọlọ́run ṣàgbékalẹ̀ rẹ̀ nínú ìjọ CAC prayer city ilẹ̀ àánú pẹ̀lú àkòrí gbogbo ìpọ́njú ọjọ́ tó ti pẹ́ ìtúsílẹ̀ nínú ọgbọ́n ọjọ́ pípẹ́ àti ohun àgbà ìyanu yóò ti ṣẹlẹ̀ ọjọ́bọ̀ thursday twenty fifth títí dé twenty seventh of january twenty twenty four ìsọjí alágbára yìí á fi wáyé nínú ìjọ CAC prayer city ilẹ̀ àánú tí ó wà ní agbẹ́rọ̀mí off ìdí apẹ́ ọlọ́run road àkóbọ̀ ojúrin ìbàdàn aago aago mẹ́rin ìrọ̀lẹ́ nìsọjí ó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta evangelist káyọ̀dé tẹ̀ ń tọpẹ́ pọ̀ oyè lámì pásítọ̀ túndé adésùyì àti bàbá wa prophet tìjàní awáyéwá ṣerere lọ́lọ́run ti pèsè sílẹ̀ fún ìsọjí yìí olórin ẹ̀mí ọjọ́ náà ni màmá ajírere evergreen gospel singer lady evangelist bọ́lá rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olórin mìíràn olùgbàlejò ọlọ́run fẹ́mi ọlásùpọ̀ wá ìdáǹdè rẹ̀ dájú lórúkọ jésù. ìdè táyì mọ́lẹ̀. Ìbàdàn for Christ ọlọ́ṣẹ́ for Christ ọdún twenty twenty four yìí àwọn ní dákẹ́ nítorí pé ó di dandan kó o dìde bí àkété rẹ kó o sì máa rìn ní ọlọ́ṣẹ́ for Christ twenty twenty four yóò wà lágbára ńlá ọlọ́jọ́ márùn-ún níbi tí ọlọ́run ìgbé wòlíì ọ̀làgójú yóò ti mọ̀ fa ayógunlógún ènìyàn dìde kúrò ní ipò ilẹ̀ẹ́lẹ̀ tí gbogbo wọn mọ̀ jókòó pẹ̀lú ọmọ aládé ìgbésẹ̀ ìrìnsẹ̀ yìí ti gbé ayọ́gọ̀rọ̀ ènìyàn dìde àsìkò rẹ ti dé báyìí gbogbo ẹ̀yin olùgbé Ìbàdàn ó yẹ ẹ máa bọ̀ pàápàá jùlọ ẹ̀yin olùgbé ìlú ọlọ́ṣẹ́ ní CAC àgbàrọ̀ lọ́hùn ní ìgbani Power House of Peace District P Zone tó wà ní kìlómítà ten Ìbàdàn lálùpẹ̀ ìwó town road ẹlẹ́sìngúdùgbò bus stop lọ́sẹ̀ ìbàdàn. lára àwọn tí ọlọ́run ló lò ní. prọfẹ̀tà adégbọlá pásítọ̀ tèmítọ́pẹ́ bello pásítọ̀ bámigbọ́lá bọ̀ bàlábẹ̀ prọfẹ̀tà fàgbèmí pásítọ̀ johnson ọ̀làdélé ní district pastor bàbá wa ẹni tí ọlọ́run àlàyé ti fi àṣẹ àti agbára fún prọfẹ̀tà M ọ̀làgúdú zona superintendent pinzo yóò máa sọ̀rọ̀ ìgbédìde sínú ayé gbogbo wa àkòrí la pè ní dìde bí àkété rẹ kí o sì máa rìn ọjọ́ monday twenty of january títí dọjọ́ friday second of february twenty twenty four ló máa wáyé láago mẹ́wàá lẹ́ nínú gbẹ̀gẹ̀jọ wa ni for christ twenty twenty four ìgbénìde rẹ ti dé o. tí o bá fẹ́ kí bá a ẹ̀yin ọ̀rẹ́ mi mo ti ń lọlé ara ìyàwó mi ò yá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. àtàmátàsé <laughs> ó ti tún gbá bọ́ọ̀lù sáwọn àbí. ọ̀rẹ́ kò mà rí bẹ́ẹ̀ ìyàwó mi ti lọ ṣàyẹ̀wò tó fi hàn wípé ó ní àrùn ibà. a jẹ́ pé àrùn ibà ṣì ń dà yín láàmú. ó dàbí ẹni wípé o tí ì gbọ́ nípa ọ̀rẹ́ mi àtàtà. ọ̀wù ọ̀rẹ́ wo ló tún máa ní tí a kò mọ̀ nípa rẹ̀. ha ẹ̀yin ọ̀rẹ́ eléyìí tún jù yín lọ orúkọ ọ̀rẹ́ mi akíkanjú adùnbárin ni Zoxyn. mo gbọ́dọ̀ mọ ọ̀rẹ́ yìí dáadáa. <laughs> kò sí wàhálà Zoxyn ni oògùn ibà tó dáa pẹ̀lú èrò èròjà tẹ̀mítà àti lumifantrin bí ọ̀rẹ́ mi zoxyn bá kọlu àrùn ibà lára ẹ á gba kúrò ní. mi ọ̀rẹ́ tó dáa ju zoxyn mi lọ. arákùnrin ìyẹn ni wípé o mọ̀ nípa eléyìí tó fi tó wa létí. kò burú nísìnyí tí mo ti mọ̀ ẹ jẹ́ kí n sáré lọ bá ìyàwó mi ra zoxyn. ẹ kún. iléeṣẹ́ bond chemical industries limited tó ń ṣe bọ́nàbè fún àwọn ọmọ ọwọ́ ló ń ṣe zoxyn akíkanjú ọkọ ibà ó wà ní ilé ìtajà oògùn tó wà ní agbègbè rẹ tí ara rẹ kò bá yá lẹ́yìn mẹ́ta tó o ti ń lo zoxyn yára lọ rí dókítà ọlọ́run ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ó tún bọ̀ nìbàdàn pẹ̀lú agbára ìyanu. ó tún bá wọ̀lú ìbàdàn lákọ̀tún. àpòsítù dọ̀tọ̀ láyẹmí ọmọ ẹlẹ́dùnmarè nọmba wán. gbogbo ẹ̀yà ara àtàgbẹ̀gbẹ̀ csc apẹ̀rẹ̀ oníyẹrẹ. ọ̀dọ́ yìí lọ́kọ̀ ìyanu sọlẹ̀ sí lọ́tẹ̀ yìí ká. pẹ̀lú gbajúgbajà ìsọjí great holy ghost revival miracle. ọlọ́jọ́ mẹ́rin gbáko. níbi tí ọgọ́rọ̀ ènìyàn ti máa ní ìrírí ògidì ìyanu agbára ìdáǹdè. ìdúsílẹ̀ ìrànlọ́wọ́ àtòkè wa. àkọ́kọ́ irú ẹ̀rẹ́ ọlọ́dún tuntun twenty twenty four. agbára tó sára ọ̀tọ̀ lápapọ̀ lórí ẹ̀. power dimension tuesday january twenty three títí di thursday january twenty five aago márùn ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ̀. eruku iná ìsọjí òfin máa sọ lálálá. tí ìṣòro agbára àṣálẹ̀ rí sì máa wáyé. lọ́jọ́ friday january twenty six. bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́wàá àṣálẹ̀ lórí pápá ìṣeré ilé ìwé csc e grammar school. àpèrè oníyèrè oríta àpèrè ńbàdàn. níbi tó lárọ́ ti máa lọ ikọ̀ rẹ̀. apostle doctor láyẹ̀mí ọmọ ẹlẹ́dùnmọ́rẹ̀ nọmba one. ọkọ̀ fẹ́ máa wà látọjú ọjà tọkọtaya irunmu. tí oyè sinu school mọ́nà tán. láti àrọ́rọ̀ mi bus stop odò ọ̀nà. zero nine zero forty five forty five fifty two eighty six. the same jesus. jesus. Mm-hmm. wọ́n láyé tẹ̀sìn ò jẹ́ bírò ìdí ò bá kánjú yóò jẹ gbogbo ayé kẹ́sìn ó jayé kírò ìdí ẹṣin ó jẹ tiẹ̀ kò léèwọ̀ pàtàkì ló ń jẹ́ ń ṣiṣẹ́ tiẹ̀ lágbo ara tí mẹ́mí tọ́jọ́ ayé ti yàtọ̀ sí tìjọ́sí tí wọ́n pe búrẹ́dì ní nǹkan panu iléeṣẹ́ búrẹ́dì kan bẹ́ẹ̀ kalẹ̀ nígboro Ìbàdàn tí wọ́n gbé ń po èròjà ìmí gígùn papọ̀ mọ́ búrẹ́dì tiwọn AK Ọmọláyọ̀ bakery ló ń jẹ́ ẹ kú àmójúbà oríire gbogbo ẹ̀yin ará challenge fẹ́lẹ̀lẹ̀ academy olúwají olómi muslim ilé tuntun ayégún olóòní àti gbogbo agbègbè àmọ́nà tó kù ní AK Ọmọláyọ̀ bakery onírúurú onírúurú èròjà aṣara lóore làwọn fi gbèlò búrẹ́dì wọn búrẹ́dì wọn kì í gan kì í kan kì í rún bẹ́ẹ̀ ni kì í gbọ̀n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kì í jóná a sì máa jiná dénú bólú jọ́ méjì mẹ́ta tí kọ́ ní rọ́ bọ́lọ́sìnkì ti ń rọ́ tí kọ́ níwájú ọkọ ẹ̀ àyíká tó lálàáfíà ni wọ́n kalẹ̀ sí. nọ́mbà fifteen kò tí ẹ̀gbá bus stop àdójúkọ new petrocam gas station olójúoró road ayégun olómi ìbàdàn telephone zero eight one one two one six four one one one tàbí zero eight one two four five four one eight six two. AK Ọmọláyọ̀ Bakery three ẹ̀ẹ́dìkọta fún gbogbo ọ̀rẹ́ àwọ̀. cms tó ṣú yìí tó ti kọ́ ó gbàyè ẹ̀gbọ́n. ọ̀pẹ̀sẹ̀ cms change my story o lord ọdún twenty twenty four yìí bẹ̀rẹ̀ pẹ̀lú àkọlọ́gbọ̀pọ̀ ìyanu ìṣòro mẹ́ta olóṣù mẹ́ta mẹ́ta gbóná yaya rẹ̀ o. nípasẹ̀ bàbá àti màmá wa prophet johnson àti pastor mrs victoria diago jp ní christ beloved evangelical ministry number one cms pastor ìyànà church ń bàdẹ̀ wednesday twenty fourth january títí wọ friday twenty sixth january twenty twenty four bẹ̀rẹ̀ láago mẹ́wàá àṣálẹ́ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta ń ṣe wá gbàdúrà no wonder prophet olúwọlé roland ń bọ̀ látẹ̀kọ́ àwọn àràǹbádà Ghana twins látẹ̀kọ́ ń bọ̀ wá kọ́ gúdúgbà orin. nílẹ̀ yìí àti lókè òkun làwọn èèyàn ti ń bẹ̀. ọkọ̀ CMS ọ̀fẹ́ ó wẹ̀ láwọn orígun kọ̀ọ̀kan nílùú Ìbàdàn ní Christ Beloved Evangelical Ministry number one CMS bus stop ìyànà jọ́ọ̀jì ń bẹ̀dẹ̀. bàbá àti màmá wa Prophet Johnson àti Pastor Mrs Victoria Adiago JP lólùgbàlejò telephone zero zero three four seven two five five eight five ìpàdé ńlá alágbára yìí. lórí rédíò ọlá lorúkọ mi ṣùgbọ́n láti ìgbà tí mo ti já àwọn ọ̀rẹ́ mi sí pé wọ́n lè ra dẹ́ta gígábáìtì kan lówó tó kéré jọjọ bíi igba náírà ìyún two hundred naira lórí dan city òun ni wọ́n ti ń pè mí ní mr jawon sí mo tún wá jẹ́ kó yé wọn pé kìí ṣe dẹ́tà olówó pọ́kú nìkan ni wọ́n lè rírà lórí dan city o ìbá ṣe pé ẹ fẹ́ sanwó lórí ayélujára bó jẹ́ owó iná owó ìyọ̀ǹda amóhùnmáwòrán bíi ti dstv gotv startime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kẹ́ ẹ fẹ́ sanwó káàdì ìdánwò bíi ti neco waec àti kan lórí dan city ní gbogbo ẹ̀ pé sí ẹ wo mi lẹ ẹ̀yin náà jèrè ẹ jẹ́ kí n já yín sí ẹ lọ sí www.dancity.ng.com láti jẹ àwọn àǹfààní ńlá yìí bẹ́ẹ̀ bá sì tẹ dancity ìyún d-a-n-c-i-t-y sórí google ọwọ́ kan ni yóò gbé wá fún yín ẹ sì lè download android app dancity lórí google play store lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jẹ ìfà data lówó pọ́ọ́kú ẹ má wulẹ̀ kí mi pé mo ṣe àìdúpẹ́ ara ẹni dancity lo data bó ṣe wù ẹ́. já já! ọlọ́run bàbá àbíyè ti ṣetán láti dá gbogbo ògo àti àyànmọ́ padà ó yá gbogbo ènìyàn ẹ máa bọ̀ lórí òkè bàbá àbíyè ẹ̀dẹ̀ níbi àkọ́tún ìpàdé àdúrà lágbára tí bàbá wa wòlíì àgbáyé ni prophet fúnṣu àkàndé rí ìtọ́ni rẹ̀ gbà láti ọ̀dọ̀ lọ́run láti gbé kalẹ̀ ní gbogbo friday tó gbẹ̀yìn oṣù àkòrí ìpàdé glory restored ìdápadà ògo ògo táyé ti bò mọ́lẹ̀ ògo táyé ti pààrọ̀ ògo táyé ti lérò pé kò lè tàn mọ́ all shall be restored in this power packed program tọ̀tẹ̀ yóò máa wáyé wáyé tọ̀sán tòru ní Friday twenty six of January twenty twenty four ètò àdúrà yóò máa gbóná girigiri ní òwúrọ̀ ọ̀sán àti òru títí di àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì gbọ̀ngàn àdúrà orí òkè bàbá àbíyẹ̀dẹ̀ tí ó wà ní off Ibadan ìwó Òṣogbo road alásan ẹgbẹ́dọ̀rẹ́ local government Ọ̀ṣun state ìlérí ọlọ́run tí kò lè yẹ̀ ní wípé gbogbo ẹni tó bá darapọ̀ gbàdúrà nínú ìpàdé àdúrà yìí ló máa rógolo Jésù ń dúró dè ọ́ tó bá rìn lọ́kùnkùn kò lè mọ̀ àfọ́jú ni. gbogbo ẹ̀yin ìyẹn wá nílùú ìbàdàn àti gbogbo ìlú tó yí ìlú ìbàdàn pọ̀. charity pay eye care foundation ló rán mi sí yín. wípé nínú gbogbo ẹ̀yà ara ẹ̀dá pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pay eye care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpènijà nípa ojú láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. tẹ́ ẹ ti ń béèrè fún. gbogbo ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú. ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ tún ní àyẹ̀wò fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò àti ìtọ́jú ojú yìí fún ìrọ̀rùn gbogbo olùkópa. ó ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny constant building ìyànà àgbẹ̀lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó ròdù nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ dé aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o ìgbésẹ̀ làmí ẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀. yes ọ̀dà àbáhùn a ti dé o àdésìyín lọ́rùn ní rabaji gan ìròyìn ajá balẹ̀ ilẹ̀ ń fẹ́ gbọ́ ọ ńlá wa fẹ́ kà torí pé àwọn kan ti kọ́ èmi a sì máa sọ fún yín pé àìkú lájìyà kẹfẹ́ rí àfi tí wọn ọba àfi tí wọn ọba fi kọ kíkà ni rà já mò ń wò pé ká kí àwọn èèyàn wa lórí Facebook torí tójọ mẹ́ta kó tó di pa ṣídìí àlàyé. ọyẹ ká lè ké wọn ká kan sára sí àwọn èèyàn hmm. tí wọn ń fẹ́ tiwa lójú méjèèjì bẹ́ẹ̀ ṣe jẹ́ kí kọ́ rẹ̀ wá tẹ́ ẹ̀ dá wa dá hmm. ọlọ́run ní dáhìn náà dá bùkátà yín gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá nù lé gẹ́gẹ́ bí ó ṣe wà tá a ṣe ń wò yín báwọn máa bá ń ju ọkọ̀ wọn síta bó ṣe wà lọ́wọ́ rẹ̀ ń bẹ̀ wọ́n. Adébáyọ̀ kàbí kàbí Adéwùmí àti rìnyìn o ẹ ṣe ẹ kọjọ mẹ́ta Lawal Suebatu wọ́n kí Alhaji àti dadi pastor wọ́n ní ẹ ṣe o Adẹnẹkan Afeez wọ́n ní ààrẹ àpèdégbàyè àti dókítà akínyìn o Mm, olùṣègùn saka samuel wọ́n ń kí wa o wọ́n ní kí ni ká wọ́n ní ká ká máa bọ̀ lẹ́kọ̀ọ́ ká wá ka àjàbá lẹ́kọ̀ọ́. Ah, mm. n ò gbọ́ ebẹ́ ń gbọ́ lẹ́kọ̀ọ́ kò sí bí wọn ò ti gbọ́ wa lẹ́kọ̀ọ́ náà wà a ní iye ká ní fresh fm. bẹ́ẹ̀ ni a níyì káyé ní fresh fm ajibola rafael ẹ ṣé o adéfẹsọ adédèjì idris baba fresh ẹ pẹ̀lẹ́ o. Eh, adéfẹ̀sọ ẹ ṣe o àròdé concept ambassador àròdé àwọn náà wà lórí facebook yìí ti fresh fm lórí page wa adémọlá timothy dáìsí victor ẹ ṣe o ìmúra ẹ má wọlé síbẹ̀ o ẹ̀dọ́ somoan olúwafẹ́mi tọ̀ ọlọ́run mo kọ yín pé o bí èèyàn mọ̀ pé akeem ọlálẹ́kan ẹ ṣe àníkàkàn kàn sí yín ká mọ̀ fi yín gbàrú dán síbẹ̀ òun kẹ́ ẹ mọ̀ pé àwa náà rí bánà yín o bẹ́ẹ̀ ṣe ta sórí Facebook yìí ò ní gún bánà yín so èso nìsí ní já bánà yín kúrò lórí kọ́. Hmm. abẹ́rẹ́ ajá balẹ̀ àwọn àlàyé tí ń bẹ nídìí àwọn àkòrí tẹ́ ẹ kọ́ gbọ́ ní apá hmm. kìíní ètò. àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ilẹ̀ fẹ́ máa gbọ́ báyìí ẹ jẹ́ kí n ṣẹ̀yìn lọ́wọ́ hmm. látinú ìwé ìròyìn Nigerian Tribune bí wọ́n ṣe kọ ìròyìn ọ̀hún ó dàbí ìlàálí o àmọ́ wọ́n ní ẹ̀là lọ̀rọ̀ tá a bá là á kì í yé ni ni o hmm. ẹ̀là ni ẹ kọ́kọ́ fi kún kí ìlàlí ó tó tẹ̀lé Tinubu ò ní lọ́kàn o láti lè gbé olú ilẹ̀ wa èyàn federal capital kúrò làbújá wá sí ìlú hmm. Èkó hmm. iléeṣẹ́ ààrẹ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ iléeṣẹ́ ààrẹ wọ́n ti fọ́ọ̀mù báyìí wípé ọ̀rọ̀ kan èyí tí wọ́n ń hun díẹ̀díẹ̀ díẹ̀ báyìí kó tó di pé wọ́n tùrọ̀ tà fún aráàlú wípé ààrẹ Bọ́lá Tinubu ó fẹ́ gbé olú ilẹ̀ wa kúrò ní Àbújá wá sí Èkó wọ́n ní kò rí bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí fọ́nrán kan èyí tí olùdámọ̀ràn sí ààrẹ lórí ètò ìròyìn síta èyí ò Báyọ̀ Ọ̀nànúgà tó gbéjù sí orí ayélujára lánàá òde yìí ni o níbẹ̀ ló sọ pé irọ́ tí wọ́n hun jọ wọ̀nyí wọ́n lóun ti mọ̀ pé àwọn èèyàn kan wọn ò tí ì sinmi àgbàjà ni àwọn tí wọ́n gbìyànjú títí tí wọ́n fẹ́ kí Tinubu kó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún bẹ̀rẹ̀ nù ó mú wá sí ìrántí pé pé ṣe bí mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Hadi Sirika lè tó iṣẹ́ pẹ̀lú Buhari ní orí àkóso àná ṣebí ń ló Federal Airport Authority eh, tilẹ̀ wa kúrò ní Èkó tó gbé lọ sí Àbújá wọ́n ní tọ́ba wa tún á padà wá sí ààyè rẹ̀ ẹ̀gbọ́n náà kí ló wá fàtẹ́yàn máa ru pàṣà lẹ́nu nítorí eléyàn Ọ̀nànúgà ó ṣe àlàyé ó ní pípé tí wọ́n gbé àwọn ẹ̀ka ti báǹkì àpapọ̀ ti orílẹ̀-èdè wa náà CBN wá sí ìpínlẹ̀ èkó ọlẹ́lómi tó wá ń fẹjú tótó bí ìgbà tó yẹ pé léèyàn ní òní jẹ́ kí wọn ó lè jẹun ó nítorí pé àwọn báǹkì tí ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn aráàlú èkó ń ló gbinni kún sí púpọ̀ jùlọ ààrẹ bọ́lá tinubu wọn ní kò ní lọ́kàn láti gbé federal capital kúrò ní àbújá wá sí èkó wọn nígbà tá a kọ́kọ́ gbọ́ àhesọ ọ̀rọ̀ yìí ṣégbà tí wọ́n ń ṣe ìpolongo ìbò ní ọdún tó kọjá lọ ni àwọn alátakò bọ́lá tinubu wọn ní pokò sí tí wọn ò lò tán gẹ́gẹ́ bí irinṣẹ́ pé a kọ́ sábọ̀ ba àrọ́ náà lọ àmọ́ wọn ò rí ṣe ọlọ́run tí wàá tún ṣẹ̀ṣẹ̀ ń sọ èmi ìbáyìí ó ní àwọn tí ò lóòótọ́ àwọn èèyàn tó ṣe é pé nǹkan tí wọ́n ń fẹ́ ìfẹ́ ẹ̀tọ́ kan tara tiwọn nìkan ni tí wọ́n à ń pe àwọn èèyàn wá sí àbújá sí àbújá ṣẹ̀ṣẹ̀ wà ní hmm. ṣé kò ṣẹ̀ṣẹ̀ wà ní àbújá ń bẹ ń bẹ o kò sẹ́ni tí wọ́n gbé àbújá kúrò níbẹ̀ torí pé òfin ló gbé lọ sí àbújá gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé iléeṣẹ́ Ah, tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ òfurufú Federal Airport Authority wá sí Èkó wọ́n ní Hadi Sirika tó gbé lọ sí Èkó nínú àkóso tín ẹ̀ wí nǹkan kan o wọ́n ní àmọ́ ń gbà tó padà bọ́ sí Èkó ní ìsìn ẹ̀ rí nǹkan ariwo wa gbòde kankankan wọ́n ní gbígbé tí wọ́n gbé wá síbẹ̀ yìí kò yẹ kẹ́nìkan kí tiẹ̀ wulẹ̀ ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ kankan ṣé bí kí iṣẹ́ ọ̀sá ti máa lọ déédéé ni ó ní àwọn nǹkan míì bẹ̀ táwọn èèyàn ń gbìdánwò láti ṣe tó sì jẹ́ pé kò wà ní ìfẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí ọ̀jẹ́ ìfẹ́kúfẹ́ ọkàn ti ara wọn ṣé wọ́n ti gbé àbújá tán kúò làbújá ni iléeṣẹ́ pọ̀ tí sì ń bẹ ní àbújá wọ́n ń ṣàlàyé o wípé ríru lẹ́nu paṣá bí mm èyí tí àwọn èèyàn míì tí wọ́n ń ṣe yìí àbòsí ńlọ́wà nídìí rẹ̀ tẹ́ wá gbọ́ nísàlẹ̀ rẹ̀ òkúpèkúkú alálì ǹdúmẹ̀ tó sọ̀rọ̀ síta pé ìdúkúdù ló dún ṣe wí lẹ́ẹ̀kan ẹni tí ó jẹ́ Eh, olùdarí ìpolongo fún ìbò òbí dátì níjó ní Tóyìn Òkúpè ah, ọmọ mọ̀lálẹ́ sẹ́nẹ́tọ̀ tí ń sojú ìpínlẹ̀ Borno nílẹ̀gbọ̀n asòfin àgbà báyìí o sẹ́nẹ́tọ̀ Alim Dume ó ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tọ́pọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ wípé àwọn àwòrò ṣàṣà èkó ní akósí Tinubu lórí wípé kó lọ rèé gbé eh, Central Bank kó gbé kúrò ní Àbújá kọ́mọ gbé bọ̀ wá sí Èkó Ndume lọ́sẹ̀ẹ̀sì sọ̀rọ̀ níjọ́ Ṣẹ́gun Tuesday níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí móhùnmáwòrán kan níbẹ̀ ló ti sọ pé àwọn èèyàn kókò kúkò sí ọpọlọ Tinubu ni tí ó jẹ́ pé àwọn Lagos boys ń ló pè wọ́n tí a ní àwọn yòó kàn mọ́ wọ́n kàn mọ́ lọ́bìrì káàkiri níbi ibùdó agbára tó bá ti wà ní ó ní àwọn èsì rèé wọ́n fún nímọ̀ràn tí ọ̀dà òun náà sì tẹ̀lé ó ní àwọn these Lagos boys tí wọ́n rò pé Èkó òun náà ní Nàìjíríà wọ́n kàn ń kókò kúkò sọpọlọ ààrẹ wa ni nígbà tí Òkúpè tí ó wàá sọ̀rọ̀ ah! ó ní ìbásàn kọ́mọ̀jẹ́ pé ẹnu ń dúmẹ̀ láti mọ gbọ́ eléyìí ó jẹ́ pé ọ̀rọ̀ tá a bá rò pa àbá lọ́dọ̀ ọlọ́gbọ́n tá a bá ti lọ rè bá lọ́dọ̀ ẹnì kóòkù ó ní kásámọ́ fọ̀hún torí pé ntọ́ wọn ní kinní kan fọ̀wọ́ ẹ̀rùn jọ ntọ́ fọ̀wọ́ wa ti gbàwó lọ ni ẹ wo èmi ò ní sọ bí wọ́n ṣe lálé ara wọn tán káka díẹ̀ ká mẹ́nu kò láàfin ní daláṣejù. fine ó yà ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ jẹ́mi náà ò ṣẹ́wọ́ lápá bíi lájà àbálẹ̀ níròyìn ń bẹ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard tọ̀rọ̀ yìí ó Tinubu wọ́n ní wọ́n ti gbéra kó Nàìjíríà wọ́n ti fò fẹ̀rẹ̀ kó ní pápákọ̀ òfurufú látàbújá Paris ní ilẹ̀ Faransé òun náà ni wọ́n balẹ̀ sí àtẹ̀jáde kan láti ọ̀dọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ àti olùdámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn àti ìkéde sétí aráàlú àjúrí ngelale tí ó fọwọ́ sí ló kọ iléeṣẹ́ ààrẹ presidency lọ́sọ̀ọ́ di mímọ̀ o wípé ìrìn àjò ìdákọ́ńkọ́ òun náà ni ìrìn àjò yìí láti nàìjíríà lọ sí france lọ́jẹ́ fún ààrẹ orílẹ̀-èdè wa bọ́lá ahmed tinubu o wọ́n ní àtẹ̀jáde tó fi síta ọ̀gá kò gùn tó nǹkan mọ́ ń bẹ́ báyìí òun náà ni rìlíìsì yìí tí ngalele tí ó fi sí ìta ngalale sọ pé ẹ̀yin ará ní orílẹ̀-èdè nàìjíríà èyí ni lákàntí sọ fún yín kọ́ ẹ mọ̀ pé ẹ gbọ́ wípé ààrẹ bọ́lá tinubu wọn kò ní àbújá wọ́n lọ sí orílẹ̀-èdè faransé ọjọ́rú wednesday tí ṣe àná òun náà ni wọ́n gbéra tí í ṣe ọjọ́ kẹrìnléní ogún oṣù kínní 2024 ìrìn àjò tí wọ́n sì rìn lọ ìrìn àjò ìdákọ́ńkọ́ fún ti ara wọn nù o lágbára lọ́wọ́ elédùnmarè ojú òtún rí bó bá di ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kejì first week of oṣù kejì February 2024 ni a máa tún pàdé ara wa láyọ̀ ààrẹ Bọ́lá Tinubu ṣe rántí ṣe ìgbàgbé ṣe ìgbàgbé ṣe rántí pé àṣálẹ̀ ìjẹta ti ṣe ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ní wọ́n ṣe ìpàdé kan pọ̀ pẹ̀lú ẹni tí ṣe akọ̀wé ìjọba ní ilẹ̀ Amẹ́ríkà Anthony Blinken ní Presidential Villa àpáta pààrà agbára tí ń bẹ ní Àbújá àṣẹ ìjọ́ kejì rẹ̀ ti ṣe àná Wednesday òun náà ni wọ́n gbéra lọ sí. Si orílẹ̀-èdè France ìròyìn yẹn lèmi fi sẹ̀yìn lọ́wọ́ lápá bí o bọ́sẹ̀ kú kínkínní torí yín ni o ajẹ́kùlá máa yò ń yò. lágbo ti òṣèlú ìpínlẹ̀ Ondo àwọn àyípadà kan ó ti dé sí ibẹ̀ báyìí o bó ṣe jẹ́ pé kò tí ì ju bí oṣù kan lọ tí wọ́n búra fún Lucky Ayédàtiwa kó di gómìnà ní ìpínlẹ̀ Ondo lẹ́yìn tí ẹni tí ń bẹ́ẹ̀ mẹ́ tí ó ṣíwọ́ ọ̀ṣẹ́ ní àná òde yìí ó ní gómìnà Lucky Ayédàtiwa iná ni ó ti búra fún ó ti kéde síta wípé òun ti tún ilé tò báyìí o títún létò èyí tí ó kéde rẹ̀ lánàá lóhànú àtẹ̀jáde èyí tí olórí akọ̀wé ìròyìn fún Ebenezer Adeniyan tó fè síta ó ní ìgbésẹ̀ tí gómìnà sì gbé yìí lẹ́yọ̀ sọ́ka ni kọ́mọ̀ ṣiṣẹ́ lọ kò pẹ́ sígbà tí wọ́n fi àtẹ̀jáde ọ̀hún síta gómìnà Ayédàtiwa lọ́wọ́ adákọ̀ ẹnìkan tó ti wà ní ipò igbákejì akọ̀wé iléègbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ rí làbújá olóyè ọláìdé owólabí adélámì gẹ́gẹ́ bíi deputy governor igbákejì gómìnà ní ìpínlẹ̀ ondo kódà wọ́n tún kéde honourable tèmítáyọ̀ olúwatúyì gẹ́gẹ́ bíi akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ ondo gómìnà ayédàtiwa ó kí gbogbo àwọn èèyàn tí wọ́n lọ́wọ́ nù ṣàkóso fún sáà tí wọ́n ń lò lọ pé ẹ mọ̀mọ́ ṣeun ẹ iṣẹ́ takuntakun àti ntẹ́ náà ṣe ní ìdàgbàsókè ìpínlẹ̀ yìí o gẹ́gẹ́ bó ṣe wí ó ní gbogbo àwọn tọ́rọ̀ yìí kàn kọmíṣánná ni o senior special assistant ni o assistant inspector assistant inspector gbogbo nǹkan kan pátápátá náà lọkọ síbẹ̀ ṣe mọ̀ sẹ́ pé bàbá ti ní senior assistant lẹ́yìn látòrí special senior assistant wọ́n gbogbo àwọn assistant assistant yìí òun kálukú wọn gbogbo nǹkan tó wá jẹ́ tìjọba tí bá ń bẹ lọ́wọ́ wọn kí wọ́n kó fáwọn lọ́gàlọ́gà ní ọ́fíìsì wọn bí wọ́n ṣe kọ́ ni o gómìnà sọ pé gómìnà ayédàtiwa ó ti tú ilé ká o ó sì tún gbogbo ètò báyìí lẹ́yìn ọ̀sọ́kà gbogbo àwọn èèyàn táwọn jọ ṣe iṣẹ́ títí débi táwọn dé dùn lánàá ó ní òun kí wọn pé wọ́n ṣe o ó wá ṣe àlàyé pé nǹkan tó bá jẹ́ ti ìjọba ọmọ ń lọ ní ìdólé o kí hmm. wọ́n tètè dá padà sí ọ́fíìsì. Hmm. ẹ jẹ́ kí n fún yín láwọn ìròyìn yìí wọ́n fara wọn ní tẹ̀tẹ̀ lọ́wọ́ ni níwàá ṣe ní mọ̀nbẹ́mọ̀nbẹ́ ojú ìwé kẹrìnlá ìwé ìròyìn punch tọ́jáde yàjó yàjó òbẹ́ òní ṣòroṣò òní wọ́n kọ sí o Afẹ́nifẹ́re ń bèrè fún ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá tí ọ̀jẹ́ tàwọn ti pínlẹ̀ nínú ìpàdé wọn kan tí wọ́n sì ṣe wọ́n ti gbégi lé ní ti ń jẹ́ ipò adelé adarí tí í ṣe bàbá Adébánjọ ìròyìn ọ̀rẹ́ o bí n bá kà tán ń mú míì tó ní í ṣe pẹ̀lú ìbúgbàmù ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù tó ṣẹlẹ̀ ńbàdàn tó mẹ́mí lọ hmm. àwọn tọrọ ọkàn ní amọ̀ṣe ń wá àwọn èèyàn bíi mẹ́wàá kan tá àti ah. ìmọ̀ bí wọ́n mórí mulẹ̀ sí. lábẹ́ rẹ̀ ìbúgbàmù tó ṣẹlẹ̀ làbújá iléeṣẹ́ ọlọ́pàá ti ní kì í ṣe àdó olóró wípé kóló kan tí wọ́n ń kó àwọn tẹ̀gbìn sí òun náà ni ọ̀làná hmm, à ń bọ̀ lórí ẹ̀. wọ́n ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ tí à ń tẹ̀lé ẹgbẹ́ afẹ́nifẹ́re láti ilẹ̀ oòdùà àná ti ṣe ọjọ́rú Wednesday ni wọ́n kéde pé àwọn ti fagilé ọ́fíìsì adelé olórí acting leader ti ẹgbẹ́ afẹ́nifẹ́re léyìí tó jẹ́ pé bàbá Ayọ̀ Adébánjọ ni wọ́n fi ta kókó bẹ̀rùn wọ́n ní yàtọ̀ sí ọ̀rọ̀ yìí tó ń ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ wọn wọ́n ní wọ́n tún kéde ẹgbẹ́ afẹ́nifẹ́re tún kéde síta fàyè pé kí wọ́n tètè mọ kọ́ lórin sétí àwọn ọmọ káwọn ọmọ nàìjíríà ó tètè mọ kọ́ lórin sétí àwọn aláṣẹ ilẹ̀ yìí wípé ó ti ṣe pàtàkì báyìí láti ṣèdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá tí ó jẹ́ tàwọn ìpínlẹ̀ torí pé ètò ààbò nàìjíríà ti ń fojoojúmọ́ ayé yìnrìn lọ bí òrí tí wọ́n gbé sínú òrùn yìí à ó ní a gbọ́dọ̀ tètè wá ojútùú sí kó tó pẹ́ kó tó jù kó tó jù kó tó pẹ́ afẹ́nifẹ́re àwọn náà ṣe rántí ṣe gbàgbé àwọn náà ni ọmọ yan bàbá Ayọ̀ Adébánjọ gẹ́gẹ́ bí adelé olórí acting leader ẹgbẹ́ ọ̀hún lọ́dún 2022 tí ọ̀rọ̀ sì bẹ̀rẹ̀ sí ní lọ síwájú tí ń wá sẹ́yìn lọ wájú lọ ẹ̀yìn láti ìgbà náà ṣe é rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí pé ẹgbẹ́ àwọn àgbààgbà inú Afẹ́nifẹ́re igun kan tún lè léyìn Afẹ́nifẹ́re Elders Caucus tí ó jẹ́ wípé wọ́n sọ pé bàbá Adébánjọ àti bàbá Fáṣọ̀rántì ẹ̀ bàbá Adébánjọ jọmọ ẹgbẹ́ bàbá Fáṣọ̀rántì ni wọ́n jẹ́ olórí ẹgbẹ́ leader wọ́n nígbà ọ̀dà náà wọ́n ní ẹ wò ẹ jẹ́ apá gbogbo ẹ̀ pè é sójú kan ká ń tà ń ṣe o wọ́n ní ló jẹ́ kí wọ́n kéde wípé ọ́fíìsì acting leader tí wọ́n gbé fún bàbá Ayọ̀ Adébánjọ kí wọ́n fa igi lé o ìròyìn yẹn pọ̀ àmọ́ mo sọ fún yín pé mọ́ńbé ibẹ̀ ní kà lọ́wọ́ ọ̀sàlẹ̀ ìròyìn láti ilé Ìbàdàn Ìbàdàn tí ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù tó ṣẹlẹ̀ ní Bódìjà ní ìlú Ìbàdàn ṣe rántí ṣe ìgbàgbé ní ijó ní wọ́n nígbà ọ̀dàná ti ṣe ọjọ́rú Wednesday èyí tá a tún ṣẹ̀ṣẹ̀ gbọ́ ni pé àwọn olùgbé ibẹ̀hún tọ́rọ̀ kan ti kéde wípé àwọn èèyàn mẹ́wàá àwọn ni àwọn sì ń wá tí àwọn ò mọ ibi wọn rá mọ́ níbi ìṣẹ̀lẹ̀ yìí o ṣe rántí wípé ọjọ́ kẹtàdínní ogún oṣù kínní January seventeenth ọdún 2024 tàwánú rẹ̀ yìí ní ìṣẹ̀lẹ̀ burúkú táwọn yìí lọ ṣẹlẹ̀ Elédùmarè kó mọ̀tún jẹ́ àrírò ẹ̀ mọ́ lọ́gán lóru láàjìn ọjọ́ táwọn yìí ti gómìnà Ṣèyí Mákindé tí wọ́n dìde táwọn ti kọ̀ ìjọba lọ́ọ̀rẹ́ mójútó kí ní ṣẹlẹ̀ ńbẹ̀ ni gómìnà kéde fáwọn oníròyìn pé èèyàn mẹ́tàlé èèyàn mẹ́tàdín ní ọgọ́rin seventy seven ni wọ́n fara pa nígbà tí èèyàn márùn-ún tí wọ́n jẹ́ pé ọlọ́run tí ilé bíi mẹ́tàdín ilé bíi méjìdín ní ọgọ́ta fifty eight tí wọ́n sì fara káásá nínú ibẹ̀ nígbà táwọn lébi mélòó kan tí wọ́n wó túútú ìjábọ̀ látọ̀dọ̀ gómìnà nu gómìnà Ṣèyí Mákindé ti á gbé ìwádìí àkọ́kọ́ àbọ̀ ìwádìí àkọ́kọ́ lọ́ọ̀rì bá ààrẹ Bọ́lá Tinubu kí wọ́n mọ̀ yẹ̀ wò lọ́dọ̀ ìjọba àpapọ̀ amẹ́nìkan tó sọ̀rọ̀ ló kọ àwọn èèyàn tó sọ̀rọ̀ láàrin àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ní Bódìjà ó bá oníròyìn sọ̀rọ̀ lánàá wípé ẹ wò ó ẹ̀yìn ńgbà tá a wáwọn èèyàn lọ wáwọn èèyàn bọ̀ a rí i pé ó kéré tán èèyàn bíi mẹ́jọ sí mẹ́sàn-án la sì ń wá báyìí o kódà yóò tó mẹ́wàá bẹ́ẹ̀ ni òun ṣe sọ tí wọ́n kọ́ lèmi ń ka o ó ní láàrin eight nine even ten ni àwọn sì ń wá tí àwọn ò rí báyìí tí wọ́n jẹ́ alájọgbé ní agbègbè ọ̀hún ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ àwọn olùgbé ńbẹ̀ Múyìwá Báńgbóṣe sọ fún oníròyìn lásìkò tí wọ́n parí ìpàdé ẹni ọ̀rọ̀ kan lágbègbè ọ̀hún elédùnmarè kó dákun kó ṣàánú èèyàn lábẹ́ rẹ̀ ìbúgbàmù ìbúgbàmù eléyìí tí ìròyìn rẹ̀ tó gbàgbóró kan pàápàá níkànnì ayélujára lánàá iléeṣẹ́ ọlọ́pàá ti wá kéde wípé kì í ṣe bọ́ǹbù o ibùdó ìkólẹ̀sí kan ni kínní ni ó ti lànà wá ní Maitama nílùú abuja lánàá ti ṣe ọjọ́rú Wednesday iléeṣẹ́ ọlọ́pàá ní ìwádìí àkọ́kọ́ pí tí àwọn kọ́kọ́ ṣe òun náà àbọ̀ rẹ̀ ni àwọn kéde òun wọ́n ní àwọn èèyàn kan ni wọ́n fi ara ṣèṣe èèyàn bíi méjì ni wọ́n fi ara ṣèṣe nínú ntàwí ọlọ́run elédùmarè kó sàmọ̀ ṣàánú wa ìròyìn yẹn ọ̀pọ̀ tí wọ́n tò tẹ̀léra wọn ojú ìwé kẹrìnlá punch ni mo ti ka mẹ́tẹ̀ẹ̀ta. ajá balẹ̀. ajítòní ajítòní Ah, láti jẹ ẹ̀rín tí mo ti ń pe ọmọ yìí kó wá bá mi ka lẹ́tà tọmọ mi fi ránṣẹ́ sí mi àìlẹ́kọ́ lè kàí mọ̀ fi nǹkan ṣe mí o. ẹ ọba ni kò tí ì bàjẹ́ torí irú yín yìí ìníjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ aláṣẹ gómìnà wa ẹnjìnìà olúwaṣeyà abiodun makinde sẹpakuru mẹ́kọ̀ọ́ màkọ́ màákà lọ́nà rọrùn kalẹ̀ fún gbogbo èèyàn tí ò lè fìdí ìgò o ọ̀fẹ́ sì ni kódà ó tún gbàwé ọ̀fẹ́ tó máa kà bẹ́ẹ̀ kọ́ mẹ́fà mẹ́fà sí méje ìrọ̀lẹ́ ńlásìkò ẹ̀kọ́ o ẹ yọjú sí wọn ní Ọ̀yọ́ State Agency for Adult and Non-Formal Education ní yàrá tó dojú kọ ọ́fíìsì aya gómìnà Agodi one oh two Ìbàdàn fẹ́kúnrẹ́rẹ́ àlàyé zero zero thirty eight zero eight seventy three ninety eight tàbí zero zero thirty three fifty three fifty four twenty eight pẹ̀lú ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀kọ́ àgbà ti dìrọ̀rùn. orin tó gbójú owó àwa la ní tèdè tẹ̀fẹ̀tàwàdà tó kálùjó dání ti kórajọ pọ̀ sójú kan níkànnì fresh fm one zero oh five point nine ìbàdàn bẹ́ẹ̀ ni o gbogbo ọjọ́ jímọ̀ lẹ́ẹ̀ma túraká ṣègbádùn tí ò lẹ́lẹ́gbẹ́ lórí ètò fàájì kẹlẹ́lẹ́ aago méjì àbọ̀sá aago mẹ́rin àbọ̀ ni ó máa gorí afẹ́fẹ́ níkànnì fresh one zero oh five point nine fm ìbàdàn pẹ̀lú ìṣọ̀lá ògùn ọmọ bíkàn wálé rufai ṣe bẹ́ẹ̀ ti mọ ti wálé rufai bẹ́ẹ̀ wípé ọ̀kan bọ́ kí èdè ọ̀rọ̀ àgbọ́kọ́gbọ́n ètò tó móríwú òdìdí láìsí àdínkù kankan la fi rán wálé rufai ṣe bí òkè tó bá ti wá di jímọ̀ láago méjì àbọ̀ sí mẹ́rin àbọ̀ ẹ ṣáàyè sí fresh one zero oh five point nine fm nìbàdàn kẹjà yín orí yín sílẹ̀kùn fàájì lórí ètò fàájì kẹlẹ́lẹ́ ẹ tún kú ojú lọ́nà ìdílé ọba oyèmí adé ti wàrí níjọba àbílẹ̀ àfijíó nípínlẹ̀ ọ̀yọ́ ti ké sí àwọn ará ìpínlẹ̀ ọ̀yọ́ àti ọmọ nàìjíríà lápapọ̀ láti ṣọ́ra láti ra ilẹ̀ lọ́wọ́ àwọn onímọ̀kàrúrú ẹ̀dá tí wọ́n ń bulẹ̀ aráàlú tà wọ́n ní kokoko làárọ̀ fáadì tí àwọn onímọ̀kàrúrú tí wọ́n ń pera wọn ní nǹkan tí wọn ò jẹ́ ni wọn ò lẹ́tọ̀ọ́ láti máa ta ilẹ̀ ìwàrí torí náà ẹ ṣọ́ra fún àwọn talẹ̀talẹ̀ ayédèrú ìkéde yìí ni àwọn ọmọ ìdílé ọba oyèrin adé ní ìwàrí níjọba àbílẹ̀ àfijíó ìpínlẹ̀ ọ̀yọ́ ọmọkọ̀ọ̀kànlá pa akínadé adéjàre ìfẹ́kúnlé babátúndé adégbóyè adéyẹmí adédìbú olúmídé ajíbádé ọládìméjì ajíbádé olùtayọ̀ adérígbé olúfẹ́mi adédìgbà rónkẹ́ adémọ́lá múìwá akínọlá oyènìkẹ́ ajíbádé fọláṣadé àti ajíbádé mojísọ́lá fọwọ́ sí. Hey. ṣó fẹ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ tó tó gbangba sùn lọ́yẹ Royal Sky Media Academy lójútùú tó tọ́ tó yẹ kó o tọ̀ láti jèrè àfojúsùn rẹ ibẹ̀ ni wọ́n ti là ọ́ ní tinútòde ìlànà tá a tọ̀ tá a fi mókè tá a sì fi dọ̀jìnì nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn àǹfààní tó jẹ nìwọ̀nyí tó bá darapọ̀ mọ́ Royal Sky Media Academy nílòrin iṣẹ́ ìgbàlódé pẹ̀lú àwọn àgbà di pédèpédè bó o la ṣe sọdowó tí òfin ní dẹjọ́ lásán kó o sì tó ṣe tán ló ti máa ṣẹ́wò fúnra rẹ̀ nínú kunu royal sky media academy ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọ́n náà lè jálábà pín nínú àǹfààní tí royal sky media academy ṣàgbékalẹ̀ rẹ̀ kàn sí lọ́fíìsì eob tó wà ládojúkọ ak filling station niger west challenge ibadan. pé zero eight zero three two two four one nine two six royal sky media academy yóò sọ ọ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. mega kẹtẹta twenty twenty four. lẹ́yìn tó máa kún fún testimony nínú ìjọ CAC Gbaremu Center not by my power kì í ṣe nípa agbára mi àkórí ti twenty twenty four yìí lọ́jọ́ Friday twenty sixth January látàgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ di mẹ́fà ìdájí ọjọ́ kejì àròmọ nínú ìyìn tó ń ta sẹ́sẹ́ láti ru ọlọ́run sókè lórí ìtẹ́ pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi Adéyínká Aláṣeyọrí Bọ́sẹ̀ Super Ìròwúfà S.A. Dynamic Ìyanu Olúwa Praise Pastor Fuji pẹ̀lú jíjí choir evangelist Dr. Ayọ̀ Ajẹ́wọlé wòlíì àgbà ní guest minister pásítà wòlíì ọlọ́run aláyè pásítọ̀ sí ọláyà the convener wọ́n a máa súre nínú ìyìn lọ́jọ́ friday twenty six january twenty twenty four látàgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ ní mẹ́fà ìdájí ọjọ́ kejì nínú ìjọ CAC ìbárẹ́mú center tó wà ní leaders junction tribune road mọ̀lẹ́fàlàfíà òkè àdó ń bàdàn ṣe mú búláyà gómìnà ṣèyí mákindé ìgbésẹ̀ yìí lọ́nàrìbù dínkù ògùnlé láti lè jẹ́ kẹ́ ẹ máa rí pẹ́sẹ́tà káàdì láwọn ibùdó tó súnmọ́ yín káàdì wà ní bàbá onílù abẹ́ bíríjì ọ̀rẹ́ méjì abẹ́ bíríjì ọlọ́nṣogbo àti ilé epo gẹ́sàbù ní new garage mr biggs mọ́kọ́lá nepa office ní bcj àti ẹja tó wà ní ọ̀rẹ́ àdìo agbègbè àgọ́ ọlọ́pàá tó wà lọ́jọ́ agbowo complex ìyànà poli olúyọ̀lé junction ní mobile àtiwájú fidelity bank ní challenge ilé epo lista ní kọ́nà ìlóríta pẹ̀rin orí bíríjì lẹ́gbẹ̀ẹ́ àsun ìsàlẹ̀ lọ́lọ́sọ̀gọ ilé epo nídìí ìrókò the will àtọjà amúlòkọ bẹ̀rẹ̀ àgbẹ̀dẹ post office secretariat wema ní bódìjà ọjà akébílẹ̀ bus stop àti mọ́níyà garage káàdì wà ní sango àti àrùn láàrin ibi ní aisola àti mọ́kọ́lá ilé epo ojú ọjà pẹ́tẹ́ àti last bus stop láwọ̀tán iná ọ̀làjì ní géètì ìsàlẹ̀ basọ̀rọ̀ ọjà junction general gas àtàkùbọ̀ ojú rin five hundred naira péré ni pẹ́sẹ́tẹ̀ card kò sí àyànṣe káàsì nínú omi tuntun bọ́ọ̀sì bọ́ọ̀ káàdì là lọ́ọ́ ra tiẹ̀. àgbẹ̀ tí ọjà ládùn ẹ̀bùn búrẹ́dì lábúlé ó gbọ́dọ̀ mẹ́bùn oṣù kí ránṣẹ́ lè nírú àkókò báyìí tíjọba omi tuntun ń dábẹ́bẹ́ lára yìí àwa aráàlú àwọn onílé iṣẹ́ àtagbanisíṣẹ́ a gbọ́dọ̀ mọ sojúṣe wa nípa mímọ sàwọn owó orí tó bá yẹ àjọ tí ń pawó wọlé sínú àkótó ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ lónìí ká tún ṣẹ́ra wa létí o wípé òfin ni owó orí àti àwọn owó ìdàgbàsókè míì ní sísan o ó sì ti wá rọrùn pẹ̀sẹ̀ bẹ́ẹ̀yẹn bá lọ sí agbègbè ayélujára payment.oyostatebir.com tàbí selfservice.oyostatebir.com àbí àwọn ibùdó ògbà owó orí eyín ní tax stations tàbí àwọn ilé ìfowópamọ́ tìjọba àpínlẹ̀ ọ̀yọ́ buwọ́lù láti pàṣẹ e-cashier platform déédéé ló ṣe ẹ pè Ọ̀yọ́ State BIR lórí zero eight zero five five six seven five seven zero nine tàbí zero eight zero three three five eight zero six six six. ẹ wá gbọ́ o gbogbo ẹni ó bá jẹ owó orí tí ò san yóò fòmú dárìn òfin yóò sì jù làǹbà ìkìlọ̀ ni o Ọ̀yọ́ State Board of Internal Revenue ní kéde a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí bẹ́ẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọ̀kànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ó lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. ìwọ náà máa di landlord. ìgbésẹ̀ ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹ́lẹ̀ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ni one million naira péré. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve arẹ́tẹ̀dù street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórè dé àti máa ṣe Tí Pompi Concepts developer that cares ní prayer city ẹlẹ́nu ṣoṣo ní ọlọ́run olúfẹ́mi òní yóò ti máa tú àṣírí ogun gbogbo. ẹ̀yin àfàdúrà agbára ìgbà yanu ó yẹ ní csc mú pípọ̀ prayer city nínú night of covenant and anointing sẹ́bi. ọ̀run ma jẹ̀mú àti ìfàmì òróró yàn. ìpè ọlọ́run lórí ìwòlé olúfàmì òní sẹ́kọ̀ọ́ fẹ́ fi iná tú àṣírí ogun gbogbo. fire for manifestation. iná fún ìfihàn. gbogbo ìlérí ọjọ́ tó bá ló máa wá sí ìmúṣẹ o. nígbà tí ẹ̀mí ọlọ́run bá ń fi má jẹ̀mú ẹ̀. àlọ́ ìfàmì òróró yẹn lọ́run oníkùjìkù èèyàn. tí àwọn eré ọjọ́ tó pẹ́ sí farahàn lójú ẹsẹ̀. nípasẹ̀ bí olólórí Wednesday thirty first January látàgọ́ mọ́kànlá alẹ́ gbogbo ẹ̀ ní CAC Mountain Prayer City ẹlẹ́nu ṣoṣo tó wà ní náírà ti lé tuntun Ìbàdàn bẹ́ẹ̀ ni ọkọ̀ ọ̀fẹ́ máa wà CAC Mountain Top tó wà ní NTC compound leaf road Ìbàdàn ọ̀rọ̀ ẹ̀rí ìṣàgbára tí Ọlọ́run máa ṣe ìwọ ló máa sọ jájọ́ gbàdúrà. àwọn pàdé ìbáṣepọ̀ àìkú láyé ará àgbàǹdà pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run àti ọkàn tó tẹ̀bà la fi ń ṣe ìrántí màmá wa late dickness mrs fúnmiláyọ̀ ògúnkẹ́yẹdé jp ọjọ́ kọkànlélógún oṣù kínní twenty twenty four twenty january 2024. twenty four ni ó pé ọdún márùn-ún tí màmá fi ayé yìí sílẹ̀ wípé ó dìgbà ó ṣe àwọn ọmọ àti ọmọ ọmọ pẹ̀lú ìjọ ọlọ́run ń ṣe lédè lẹ́yìn rẹ̀ máa sùn lọ láyọ̀ olùgbàlà títí di ọjọ́ àjíǹde níbi tí ìpínyà kò ní sí mọ́ afẹ́ ọ màmá wa onínúure ọlọ́kànre olùkéde jíbọ́lá ògúnkẹ́yẹdé àti fọlákẹ́ adéòtí ni ògúnkẹ́yẹdé màmá wa late dickiness mrs fúnmiláyọ̀ ògúnkẹ́yẹdé jp. ọmọ wákàjáyé ògbóni níjẹ̀bú-jẹ̀ṣà ìjẹ̀ṣà òsùnrẹ́ onílẹ̀ òbí ọmọ wa ọmọ ẹkùn ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ìjẹ̀ṣà dúdú lẹ̀gbọ́n pupa làbúrò èso wọn fọ̀gẹ̀dẹ̀ ṣe nílẹ̀ ìjẹ̀ṣà ẹ̀rànlẹ́ jẹ́. a fẹ́ ọ ṣùgbọ́n jésù olúwa fẹ́ ọ jù wá lọ. àwáyé má ṣẹnìkan lóore èèyàn lásán àjọ ẹlẹ́yinjú àánú ni aka foundation tún ti gbéṣẹ́ olóore dé o fún fún fún gbogbo òbí àtàlágbàtọ́ tó kù díẹ̀ káàtó fún nírú àkókò bíirú èyí ẹ má wulẹ̀ jálámbárodo ní dín lórí owó jàǹbù àwọn ọmọ yín aka foundation ti kórede fún ọ̀ọ́dúnrún ọmọ three hundred lábẹ́ ìjọba àbílẹ̀ gbẹ́dẹ́ àtọ̀nàrà ìgbà ẹ̀kejì rèé tí wọ́n ń ṣerú ẹ̀ kélédù àmọ́fèyí ṣòpin àwọn ìlànà ń tẹ̀lé rèé fún gbogbo olùkópa tó fẹ́ jàǹfààní free jam form yìí èsì ìdánwò àṣejáde ilé ẹ̀kọ́ girama tó ní kírẹ́dìtì márùn-ún jókòó ẹ̀kan including math and english five hundred words essay lórí ìdí tó fi gbọdọ̀ jàǹfààní yìí ojúlówó òwe jíjọmọ̀ ìjọba àbílẹ̀ gbẹ́dẹ́ tàbọ̀nàrà ímeèlì àti fóònù nọ́mbà tí ò ní kọ́nù ń kọ́ ọ pẹ̀lú àmì ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ fi gbogbo ẹ̀ sọwọ́ sí akafoundation2 at gmail.com ìforúkọsílẹ̀ ti bẹ̀rẹ̀ yóò tẹnubodò lọ́jọ́ kejìlá oṣù kejì ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀nàrẹ́bù akíndídé kazeem akínọlá aka foundations free utme form tó o bá kàwé rẹ bàtàrí àdúgbò kò kà. ọ̀rẹ́ wa ọkẹjà nu búrẹ́dì ni. nkẹjà sí ọbẹ̀ jáde ni. Ah, búrẹ́dì abẹ́jáde lọ ń jẹ <laughs> abajọ tó fi ń dán. ọ kàkọ́lé rẹ ni fortune bites for sunday bread inú. <laughs> wo bí e ti pákéjì rẹ gan mm. ìmọ̀ gbélé ìlọlẹ́ ni o. ń gbé <laughs> ìwọ náà jẹ́ ń tó dáa pẹ̀lú búrẹ́dì fọ́túnẹ̀tì tá a ṣe lóríṣiríṣi bíi fortunebite special bread tá a ṣe pẹ̀lẹ́ sọ̀dọ́lọ́kun òjọ̀ kan tó fi mọ́ fortunate jumbo fortunate cluster bábánbárì ẹ̀ ní ti fortunebite bọ́ sàndé búrẹ́dì tọ́bẹ̀ jáde bó ṣe ń jẹ́ ìkéyìí búrẹ́dì fortunate lọ́mọ jẹ́mọ̀kẹ́ adùn mílíìkì ẹyin àti bọ́tà lọ́nà fún rẹ. àyíká tó mọ́ tótó la ti ń pèsè búrẹ́dì fọ́túnẹ̀tì jáde kò sì lérò ja búrómẹ́tì kankan nú. electric stainless oven ló ń bè kí ẹ̀ tó ń bọ̀ sínú ọ̀rá. olùléeṣẹ́ fortunate bread ló wà ní nine òpópónà tìjàní adéjùmọ̀ lẹ́gbẹ̀ẹ́ niger river basin road ìlọrin nípínlẹ̀ kwara àti lẹ́yìn arch camp olódó ìbàdàn wọ́n tún wà lóńdó road àkúrẹ́ àti ní dagbolu ìkírun road òṣogbo zero eight zero three three seven eight one two two six fortunate bread ní kò máa béèrè béèrè fún ní gbogbo ìgbà. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn ó ń tẹ̀ ẹ́ síwájú o gẹ́gẹ́ bí a ṣe kọ̀wé rẹ̀ àwọn ìròyìn kan bẹ tẹ́ gbọ́ lọ́sàn-án ìròyìn tó burú mi tẹ́yàn fọ́ di etí hmm. ọ̀pọ̀ ń bẹ o ó ti kà kán lẹ́ẹ̀kan pé ìbúgbàmù kan tó ṣẹlẹ̀ ní Àbújá gorodomu kò lè dìdì dọ̀tí lóoru mú wọn pa lásán àyàn tákìtì hmm. lérí ó ọmọ ríbi. a mọ̀ ṣe bẹ́ẹ̀ àbí. a gbogbo ara ló gún ẹ. which means ìyẹn ti fìdí ẹ̀ múlẹ̀ pé orísun nǹkan ìṣàgbára bíi energy ni. ó ṣeé ṣe kó wà nù àwọn ìdọ̀tí míì. kí ló dé táwa máa ṣẹ̀gbìn di energy ká ti mọ̀ fi tan náà ọba. àwọn tí wọ́n ń ṣe wọ́n wà wọ́n wà tí a bá fún wọn láàyè tá a fààyè gbà wọ́n tá a ṣèrànlọ́wọ́ fún wọn gbogbo ariwo tá à ń pa kò sí náà kò sí nǹkan yìí hmm. yóò ti jẹrodò lọ mú mi mọ̀ngbà tí a bá kọbi ara sí wọn hmm. bí gbà tí ń ṣiṣẹ́ bọ́ra wọ́n ṣiṣẹ́ bọ́ra iṣẹ́ tá a ràn ọ́ ọpọlọ tó wù kí lómi ò ní bá yọ jẹrà mọ sínú ọpọlọ ẹ̀ ní. Hmm ẹnìkan náà sọ̀rọ̀ bí o ó ní ó lè lòun jà o ó lè ọkọ̀ òun máa jákọ̀ bá ní òun èsè kidnapper o. èyà èwo lè wo ọmọ nàìjíríà ọmọ nàìjíríà èwo lè wo ó ní ọkọ̀ ló máa jágbà òun èsè ajínigbé o bí ọwọ́ tẹ̀ ní sọ́bà wọn. ẹ wá jẹ́ ká ka eléyìí ìròyìn tí ò fi bẹ́ẹ̀ dùn mọ́ èèyàn nù ni o hmm. àmọ́ a lè má ka kálíbà fi ṣe ìṣe hmm. ojúlá lákàn fi sọrí ni hmm. torí pé ọ̀rọ̀ sẹ́nìkan mọ́yọ̀ pò sógun ọdún tó ń kàkó ọba o hmm. àwọn agbébọn wọn ò tiẹ̀ náà ni pé ìṣèdè ń bẹ níta ní ìpínlẹ̀ Plateau wọ́n sì pa èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní fanáfanṣu hmm. bí àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń tura lórí ilé wọn tí wọ́n jó ní Mangu ní ìpínlẹ̀ Plateau lọ́hùn-ún àmọ́ ń wò tó dìjẹta èèyàn bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn ọmọ ìyálọ́mọ àwọn obìnrin ni àwọn agbébọn yìí wọ́n lọ rí fún ní àkámọ́ tí wọ́n sì gbẹ̀mí wọn mọ́júmọ́ ọjọ́ àlárúbà àná èyí náà tún ni ó tún túyọ wípé àwọn ilé kan ń bẹ níbẹ̀ tí wọ́n ju iná síbẹ̀ ọjà kan náà tó wà ń bẹ̀ tá a mọ̀ sí ọjà àgbàdo eh, ọjọ́ Jímọ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ wọn kan náà lù ú hmm. bákan náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé àti àwọn ibùdó ìjọsìn mọ́sálásí eh, àti ilé ìjọsìn ọmọlẹ́yìn Kristi ṣọ́ọ̀ṣì wọ́n ní wọ́n kan náà lù wọ́n wọ́n ní èèyàn mẹ́jọ ni wọ́n pa ń bẹ̀ ní ọjọ́ Tuesday wọ́n ní látàrí pé àwọn ọ̀dọ́ wọ́n fọn mú pé kí ló dé táwọn kan mọ̀ wá fún wa ní àkámọ́ ṣùgbọ́n ńgbà tí gbogbo ẹ̀ ti pẹpẹ rẹ ọ̀pẹ wọn rúkọ èèyàn mẹ́jọ ńlẹ̀ o ẹnìkan tó jẹ́ olórí agbègbè kan mẹ̀ tí ó ní ẹ mọ̀ dáa kọ mi o ló sọ fún oníròyìn pé tóun ti bí wọ́n ṣe fi ìséde síta pẹ́nikẹ́ni kó lé ó gbélé o wọ́n ní síbẹ̀ o àwọn agbébọn yìí ṣe ní àlọ́rí kọlù abúlé kan tẹ́pẹ̀ ní kwashalaik ní ẹ̀yìn. Eh, ibùdó òfin ni wọ àwọn tó ń ṣe àgùnbánirọ̀ ibẹ̀ ni wọ́n pa èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí ẹni tó jẹ́ olórí agbègbè yìí ó ṣàlàyé o wípé báwọn yẹn ṣe pariwo páwọn kan ti ń bọ̀ o wọ́n ń bọ̀ o wọ́n ń bọ̀ o wọ́n ń gbé bọ̀ ń bọ̀ o wọ́n ní ṣe ni ẹnìkan wá bí àbá pé ẹ̀yin ọmọ kéékèèké ẹ̀yin obìnrin ẹ̀ ń so lọ́dọ̀ alàgbà lágbájá báyìí báyìí báyìí wọ́n bá lọ rè kún wọn síbẹ̀ pé èèrà ò rìn wọ́n ń bẹ̀ ṣùgbọ́n nígbà táwọn àtìláwí dé ibẹ̀ gan ni wọ́n mórí lé òun hmm. wọ́n sì kànáà lò wọ́n wọ́n wá dúró tì wọ́n tí gbogbo wọn jóná gbúrúgbúrú ah ọlọ́run hmm. ṣàánú ọ̀ hmm. ẹnìkan tó ń gbé ní agbègbè ibẹ̀ Hosea Ibrahim ló sọ pé ah ní màgú níbi tí wọ́n ti kọ́ná lu àwọn wọ́n ní wọ́n mọ̀ mọ̀ fẹ́ yí ojú àwọn èèyàn kò ní apá ibi tí wọ́n ń lọ gangan ní bí wọ́n bá ti ń pariwo nbìkan wọ́n ní wọ́n kàn tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ mi ní abala ibòmíì ni ẹ̀wọ́ àfi kọ́ lọ́wọ́ bá kí ó kó wa yọ lórílẹ̀‐èdè nàìjíríà yìí èyí tá à ń gbọ́n ojoojúmọ́ yìí ó kú òní pọ́gbẹ́nu tán. ó ní agbára. Cardoso ti sọ̀rọ̀ iléeṣẹ́ elépo ilẹ̀ wa NNPCL àti ìjọba àpapọ̀ nàìjíríà wọ́n ó bẹ̀rẹ̀ sí ní máa kó owó tí ń wọlé fún nàìjíríà ní dọ́là dọ́là revenue nàìjíríà wọ́n ó máa kó sí akoto CBN báńkì àpapọ̀ ilẹ̀ wa nù Cardoso òun náà ni ó sọ̀rọ̀ yìí lábẹ́ rẹ̀ ni àjọ ayánilówó lágbàáyé náà ti kéde síta pé owó tùùlù tá a kó sáàrin ìlú eléyìí tí à ń ná yìí ó ṣeé ṣe kó jẹ́ kí agbára náírà kọ́mọ wálẹ̀ ní gbogbo ìgbà IMF ló sọ bẹ́ẹ̀ iléeṣẹ́ elépo ilé wa Nigeria National Petroleum Corporation Limited àti iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀náwó nílẹ̀ yìí Ministry of Finance àwọn náà ni wọ́n ti panupọ̀ gbà láàrin ara wọn pé gbogbo owó tí bá ń wọlé fún nàìjíríà tó jẹ́ dọ́là dọ́là revenues láàrin àwọn tá a dá kọ̀ọ̀hún àti ọ̀dọ̀ o àti lájọlájọ lábẹ́ ìjọba o àtẹ̀ka aṣẹ́ gbogbo lábẹ́ ìjọba o àti iléeṣẹ́ iléepo NNPCL o ti ń wọlé ní dọ́là gbogbo dọ́là ti ń wọlé kọmọ orogún sí àpò báńkì àpapọ̀ ilẹ̀ yìí Central Bank of Nigeria wọ́n ní láti pàṣẹ bẹ́ẹ̀ eléyìí ó jẹ́ kí àpò pọnmi ńlẹ̀ dòǹgbẹ ilẹ̀ òkèrè wa èyí hàn external reserves wa àti ìlànà à ń gbà pèsè nǹkan níbí fi ṣọwọ́ sọ̀hún àti pèsè nǹkan lọ́hùn fi ṣọwọ́ síbí yóò jẹ́ kóru gọ́gọ́ sí i bẹ́ẹ̀ ni ọláyẹmí kàdóso gómìnà báńkì àpapọ̀ ilẹ̀ yìí ló yọjú ọ̀rọ̀ síta níbi ìpàdé àpérò tó ní í ṣe pọ̀ pẹ̀lú ètò ọrọ̀ ajé eléyìí tí ayaba Daniel lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n ní orílẹ̀-èdè wa nàìjíríà fún ọdún 2024 àná tí ṣe ọjọ́rú Wednesday òun náà ni eléyìí wáyé ìròyìn tó wá farajọ òun náà níbi tí àjọ ayánilówó ní àgbáyé International Monetary Fund IMF tí wọ́n ti ké síta wípé ẹ rí wípé iye tá à ń pààrọ̀ owó ilẹ̀ òkèrè sí ti nàìjíríà ó ti wá fẹ̀jú kẹ̀kẹ́ débi wípé ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní kọminú bí nǹkan ṣe ń lọ àjọ ayánilówó lágbàáyé ni kò ṣàdédé rí bẹ́ẹ̀ ọ̀mọ̀wé Christian Ebeke tí ó jẹ́ aṣojú àjọ IMF ní orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló sọ̀rọ̀ yìí o ó ní owó tá a kó sí circulation gan ó ti pọ̀ jù tó fi jẹ́ wípé náírà gan ò ní lágbára yóò mọ rẹ náírà láti inú wa ní gbogbo ìgbà ooru inú ọmọ mú náírà ní gbogbo ìgbà ni ìròyìn yẹn ń pè tọ̀ ọlọ́run ọba wa tó gbogbo ẹ̀ tí ó fi gún gẹ́gẹ́ o ojú ìwé kẹtàdínní ọgbọ̀n ìwé ìròyìn punch fún tòórọ̀ yìí. ajá balẹ̀. ìlú ìbàdàn tó ti rọ́ọ̀kùnkùn kẹ̀kẹ́ dídá mega press twenty twenty four ó dé nìyàn o. àpéjọpọ̀ kọrin yìí sí olúwa pẹ̀lú àwọn gbajúgbajà olórin ẹ̀mí kàńkàkàńkà àtàwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni stand up comedians nàìjíríà a tún máa tẹ́ pẹpẹ orin tìlù tíjó tẹ̀fẹ̀ tàwàdà látàrí ọjọ́ di dr yinka ayéfẹ́lẹ́ mon tó máa ń wáyé lọ́dọọdún ẹ wá gbọ́ o nítorí òbítíbitì ọ̀pọ̀ èrò tájọ́ máa ń ṣe káyé o lè gbà wá dáadáa lọ́dún yìí níbi tó tẹ́jú dáadáa orí pápá ìṣeré mímbo liberty stadium òkè àdó ìbàdàn ló ti máa wáyé o láṣàlẹ̀ wednesday january thirty one ọdún yìí bẹ̀rẹ̀ látago mẹ́fà ìrọ̀lẹ́ dago mẹ́fà ìd ìdajì ọjọ́ kejì àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ lọ́dún yìí ni mike abdul mama bọ́lá rẹ̀ evangelist adelakun ayẹwa bísí aláwìyé àlùkò làolúgbẹ̀njọ bukola akíade sẹ̀wẹ̀lẹ̀ jésù ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ sade taiwo babatunmise láàrin tẹríba torise ẹsẹ̀ ìgbẹ́kẹ̀lé bọ́sẹ̀ adéwà adégbòdù twins bùnmi akínàánú omijì ojú mi adéyínká aláṣeyọrí káyọ̀dé oyèwọlé elisa vocal adùkẹ́ gold ṣẹ́gun adéwọlé kòkòrò kẹ̀ǹgà jídára ìdòwú fàṣ fáfúre taiwo tọ́pẹ́ ọ̀nàjẹ̀ngbèsì olúwa ló bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn adẹ́rìn pẹ̀kẹ́ níbi kenny black àti wòlíì àgbà àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa wà ń bẹ̀ ni prophet dr ezekiel ọ̀làdèjì prophet pf wa pastor fẹ́mi emmanuel prophet taiwo òjò prophet ṣèyí bákàrè àtọ́lùgbàlejò reverend edward alabi tó fi mọ́ gbogbo olóko olóko ọ̀tọ̀ òkúlù jàǹkànjàǹkàn tó ń bọ̀ dr ọláyínká joel ayéfẹ́lẹ́ mon lọ́lùgbàlejò àgbà judah mega praise man loaded lọ́dọọdún ní ẹgbàdẹ́ àṣálẹ́ ọjọ́ wednesday january thirty one ọd ọdún yìí ni o lórí pápá ìṣeré mímú liberty stadium òkè àdó ìbàdàn ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé juda mega praise twenty twenty four bá a bá ṣe ń kọrin yìí sí olúwa láṣàlẹ̀ ọjọ́ yẹn bẹ́ẹ̀ ni fèrèsé ọ̀hún a máa ṣí ire gbogbo tó wà nínú ọdún yìí máa tẹ̀ wá lọ́wọ́ lórúkọ jésù àmín o. johnson a nigeria enterprises àgbàyanu ilé ìtajà furniture ló kí gbogbo ẹ̀yọ́ oníbàárà wa kó àmójúbà ọdún tuntun twenty twenty four ẹ ṣe ẹ kú ìfọmọnìyàn ṣe wọn ni lọ́dún twenty twenty four yìí oríṣiríṣi àràǹbádà furniture èyí tá à ń kó wọlé látòkè òkun àtàwọn tá a gbélé yìí ṣe gbogbo ẹ̀ ló tún ti wà ní sẹpẹ́ nílé ìtajà wa fún gbogbo ẹ̀yin tẹ́ nílò furniture fúnlé tuntun tẹ́ ṣẹ̀ṣẹ̀ kọ́tọ́ comfortable bed complete setting dining set kitchen cabinets as well as all kinds of interior decorations bákan náà tún office furnitures wà lóríṣiríṣi fún gbogbo iléeṣẹ́ ńlá máa lọ ẹ kàn sí wa lónìí nílé ìtajà johnson air nigeria enterprises tó wà ní shop number aa eighteen to twenty railway shopping complex off alẹ́sẹ̀lọ́yẹ̀ market ìbàdàn àtẹ̀káwa tó wà ní shop number a eight to eleven railway shopping line by alalubosa junction ìyàgànkù railway crossing ìbàdàn ẹ sì má gbàgbé àti ṣí ẹ̀ka tuntun sílùú òṣogbo ní ọbáfẹ́mi awólọ́wọ̀ way beside oduwoye filling station ìgbọ̀nà area òṣogbo fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa pe zero seven zero six two two five two six four nine tàbí zero eight zero two three zero three zero five five zero àbẹ́ẹ̀gbọ́ irúfẹ́ fọ́nìṣọ̀ bá ń fẹ́ johnson air nigeria Enterprises ní ẹ máa bọ̀. ahlan bi sahari maulidi. dahirati kamiliya fi tariqati ikhlasiya tijaniya ibrahimiya lábẹ́ àkóso bàbá wa fọdíyọ̀tì sheikh alamaliyakin abdullah alawiye ti gbéra kan ọ̀tọ̀ dé. pẹ̀lú àràgbá yamuyamu ètò ọjọ́ bíi ànábì wa maulid dabi sallallahu alayhi wa sallam pẹ̀lú àkàsí ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ lọ́jọ́ náà bí àyẹ̀wò ojú ìfúnpá blood sugar pẹ̀lú àǹfààní àwò ojú ọ̀fẹ́ tó fi mọ́ oògùn ọ̀fẹ́ fáwọn ẹni tó bá wá. ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kìíní january twenty eight twenty twenty four ìyàlárè ó jẹ́ àgbà tí ẹ̀ka àánú ní nọ́mbà fourteen alhaji akala street pagun òkè ọmọ ìpẹyẹ olódò ìbàdàn láago mẹ́sàn-án àárọ̀ lè tó bẹ̀rẹ̀ pẹ̀lú àyẹ̀wò ojú ọ̀fẹ́ títí di aago mẹ́fà àbọ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀rẹ̀ fọdílọ́tò sheikh alhaji muhammadu awal babatunde aláwìyé ni bàbá àkàlẹ̀ ọjọ́ náà nígbà tí fọdílọ́tò sheikh alhaji isa ọ̀lànrẹ̀wájú ayédèjẹ́ oníwàásù ọjọ́ náà azakira bíbà afọlábí ayé pé tó ti sèyí azakir waliyulayi owó azikiri dá wa lára yá chief imam akala kamil ọ̀làdọ̀jà lólùgbàlejò àgbà àgbà. alájà fatimata laya kala. lalamójútó ètò gbogbo. zero nine one five four six eight three two one six tàbí zero seven zero six zero four nine one eight nine one. ìrìnàjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tún ti dé ìrìnàjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú Prophet Sam ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọsílẹ̀, ẹ fi flight. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ìbàdàn. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out bí gbàyé gbádùn aráàlú ṣe mú búláyà gómìnà Ṣèyí Mákindé ìgbésẹ̀ ìlọrẹ́rìbù dínkù ògùn lé láti lè jẹ́ kẹ́ ẹ máa rí pẹ́sẹ́tà kà lọ́wọ́ ibùdó tó súnmọ́ yín káàdì wà ní bàbá onílù abẹ́ bíríjì ọ̀rẹ́ méjì abẹ́ bíríjì ọlọ́nṣogbo àti ilé epo gẹ́sàbù ní new garage mr briggs mọ́kọ́lá nepa office ní bcj àti ilé ẹja tó wà ní ọbẹ̀ àdìo agbègbè àgọ́ ọlọ́pàá tó wà lọ́jọ́ agbowo complex ìyànà poli olúyọ̀lé junction ní mobile àtiwájú fidelity bank ní challenge ilé epo lista ní lóríta apẹ̀rin orí bíríìjì lẹ́gbẹ̀ẹ́ asunlẹ̀ lọ́lọ́sọ̀gọ ilé epo nídìí ìrókò the wheel àtọjà amúlòkọ bẹ́ẹ̀rẹ̀ àgbẹ̀dẹ post office secretariat wema ní bódìjọ ọjà akébílẹ̀ bus stop àti mọ́níyà garage káàdì wà ní sango àti àrùn láàrin ibi ní aisola àti mọ́kọ́lá ilé epo ojú ọjà pẹ́tẹ́ àti last bus stop láwọ̀tán iná ọ̀làjì ní géètì ìsàlẹ̀ basọ̀rọ̀ ọjà junction general gas àtàkùbọ̀ ojú rin five hundred naira péré ní pẹ́sẹ́tẹ̀ card kò sí àyànṣe káàsì nínú omi tuntun bọ́ọ̀sì bọ́ọ̀ káàdì là ń lò lọ́ọ́ ra tiẹ̀. ajá balẹ̀. adarí lẹ́ka ètò ìṣàkóso níjọba àbílẹ̀ onídàgbàsókè ìbàdàn west lcda honourable adigun tajudeen adeniyi ato ó ti pálàṣẹ kí wọ́n gbé ọjà lẹ́sìn lọ́yẹ̀ tìpa gbọ̀ngbọ̀n láti lè bá a dènà ìwà ìbófinmu tó ń ti ìkùnsínú tó ń ṣẹlẹ̀ lábẹ́nú nínú ọjà ọ̀hún ìgbésẹ̀ ọ̀hún wáyé lẹ́yìn ìpàdé tó wáyé pẹ̀lú àwọn aṣojú ìgbìmọ̀ ọjà Alẹ́ṣinlọ́yẹ́ eléyìí tíjọba àbílẹ̀ onídàgbàsókè Ìbàdàn West LCDA tí wọ́n yàn ọ̀rẹ́bù Àdìgún Tajudeen Adéníyì Àtù ó ń ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ wípé ìgbésẹ̀ eléyìí tó kàn lásìkò yìí òun ni gbígbé ọjà ọ̀hún ti pa ò láti lè bá a pèsè ètò ààbò tó péye bákan náà láti dènà àjàkálẹ̀ àrùn tó lè fẹ́ bẹ́ sílẹ̀ nínú ọjà ọ̀hún nítorí ìdọ̀tí tó wà káàkiri lẹ́yìn náà ọ̀rẹ́bù Àdìgún Tajudeen Adéníyì Àtù ó ń ké sí àwọn olùgbé ìjọba àbílẹ̀ onídàgbàsókè Ìbàdàn West lcd kí wọ́n máa tẹ̀síwájú lẹ́nu òkòwò okòwò àwọn àwọn òṣìṣẹ́ elétò ààbò wọ́n dúró digbí láti tẹ̀lé òfin tó ń ti àwọn ìgbésẹ̀ tó bá tó kàn kí gbogbo nǹkan lè bá a rọrùn fáwọn èèyàn ọ̀rọ̀bù àdìgún tajudeen adéníyàtò adarí lẹ́ka ètò ìṣàkóso níjọba àbílẹ̀ onídàgbàsókè ìbàdàn west lcd tó kalẹ̀ sí alẹ́ ṣìnlọ́yẹ nílùú ìbàdàn òun ló fi àtẹ̀jáde yìí síta. Lead City University Ibadan announces a supplementary admission window for the 2023 2024 session. Admission is still open into all the over 80 undergraduate programs that we run, including medicine and surgery, engineering, law, pharmacy, mass communication and media technology, nursing, performing arts and film studies, cybersecurity, and software engineering, among others. Undergraduate admission is available with a minimum UTME score of 140 and 5 O level credits. Direct entry into 200 level and conversion into 300 level is also available. For all inquiries, call our call center on 0 0815 3318708, send a WhatsApp message to 0815 3318702, or email admissions at lcu.edu.ng. The admissions office on campus is open daily from 9 a.m. to 5 p.m. You can interact with us on Facebook, Instagram, and X using the handle at Lead Hurry now before this brief window closes. Lead City University, knowledge for self reliance. This is seventh anniversary of Messiah Praise. and prophetic ministry CAC òkè agbára ṣí Ìbàdàn Jehovah Makadesh God our holiness. Messiah Praise and Prophetic Ministry seventh anniversary ọdún kejelele ta ti ń péjọpọ̀ yìí olúwa lóṣù mẹ́ta-mẹ́ta lábẹ́ ìpè bàbá wa tó ṣe ń fọ̀n síbẹ̀ wòlíì ẹ̀ mú ọlọ́wẹ̀rẹ́ bàbá automatic convener ni pastor Sam ọlọ́wẹ̀rẹ́ àjọ̀dún ọdún keje yìí máa kọjá àfẹnuròyìn Jehovah Magadesh God our holiness la kò rí ẹ̀ bàbá wa nínú olúwa prophet Taiwo Odo ń bọ̀ àṣálẹ̀ Thursday January twenty five ọdún yìí ló máa wáyé bẹ̀rẹ̀ láago méje alẹ́ dẹ̀fẹ̀mọ́jú ọjọ́ kejì àwọn olórin ẹ̀mí pọ̀ ni ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ bùnmi akínàánú omijì ojú mi elisa focus lot of blessing olúyinka olúwa lónìí bísí ìyanu olúwa praise nífẹ̀mí david ìfẹ́ olúwa jésù olúwa praise christolite crew àtàwọn mppm voices osquire ẹ̀wá kájọ yin olúwa láṣálẹ̀ thursday january twenty five ọdún yìí ní cac òkè agbára sí ìbàdàn you gonna be blessed in jesus name. ìbàdàn. òótọ́ ni bẹ́ẹ̀ náà ni ẹni tí ò tí ì kú ló ní gbòòkè ọ̀hún bàbá wa ń bẹ láyé ká máa ṣọpẹ́ fẹ́lẹ́dùwà torí pé gbogbo wa la jí tòní elédùwà nìkan ló mọ ẹni tí ó jí tọ̀la ìdí nìyí tí olóyè Kabiru Ajíbọ́lá ààrẹ látòsà baálẹ̀ Bódìjà àti gbogbo agbègbè ẹ̀ ṣe ránṣẹ́ ìbánikẹ́dùn sí gbogbo àwọn tó fara káṣá ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù tó wáyé lágbègbè àdèyí Tuesday ọjọ́ kẹrìndínlógún oṣù kínní ọdún yìí láìrò ti tẹ́lẹ̀ ọba kó dẹlẹ̀ fáwọn tó ti lọ kó sì dáwọ́ irú ibi bẹ́ẹ̀ dúró lórílẹ̀‐èdè wa àti tún dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ fún akitiyan takuntakun wọn tí wọ́n ṣe láti dóòlà ẹ̀mí àti dúkìá tó fi mọ́ ìfiwọ̀ àwọn tí ò nílé lórí sáàyè tó fini lọ́kàn balẹ̀ gbogbo ẹ ṣe ẹ kú akínṣe o ìpínlẹ̀ ọ̀yọ́ ò ní bàjẹ́ lásìkò yín gómìnà olúwaṣèyí abíọ́dún mákindé bákan náà sì tún ni baálẹ̀ tí wọ́n á rọ gbogbo wa o pé tá a bá ti rí nǹkan ká yára rí dájú pé à ń wí nǹkan ká lè bá a máa dẹ́kun ìṣẹ̀lẹ̀ ìjàmbá tí òwú etí gbọ́ wojú rí nílẹ̀ wa a ò tún ní rí bi nílẹ̀ yìí mọ́ ó dòkèèrè olóyè kabiru àjíbọ́lá ààrẹ látòsà baálẹ̀ bódìjà àti gbogbo agbègbè ẹ̀ ló ránṣẹ́ ìbánikẹ́dùn yìí Alhamdulillah ìjọ mùsùlùmí onímọ̀lẹ̀ kẹrin náà ṣẹ́rí sufi center pé gbogbo èèyàn sí àkànṣe ètò àdúrà lánàá àjọyọ̀ ìdùnnú oríire ti twenty twenty four maulidi nàbí yapa kẹ̀lẹ́ oh yes àkókò tó ti tó fún àṣekèrè àṣàlátù àti tàwásù lóríṣiríṣi láti dúpẹ́ lọ́wọ́ aláwọ̀ tó fún wa ní òjíṣẹ́ ńlá mahama ẹni tí kí àtọ̀là olúwa ń bẹ lórí ẹ̀ àjọ̀dún òjíṣẹ́ ńlá tọdún ìlà pàkórí ẹ̀ ní solutions with the power in the divine light of Allah Allahu Akbar ọ̀nà àbáyọ dé pẹ̀lú agbára tó wà nínú ìmọ̀lẹ̀ mímọ́ ti Allah lórí àwọn ìpèníjà ohun òkè ìṣòro gbogbo nínú health spa lónípojìpọ̀ ìdájọ́ fún máa gba ìtúsílẹ̀ àti ìwòsàn kí ló ń dúró ṣe máa bọ̀ wá fún àdáwọlé àti ìràgàbọ̀ jálajàlá lu àlá nígbà tí bàbá wa àlùmọ́sídìí master doctor rtb akíbílẹ̀ àtàwọn wà ní ìlà àmàràrún yóò máa ṣíwájú àsàlátù túnde jáde yìí tóníkàlùkù sì máa gba mùjísà iṣẹ́ ìyanu tiwọn sunday yìí ni o january twenty eight ọdún yìí láago mẹ́sàn wọlé ìyá ìkókó a máa kó ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn àjiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti ayébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún mo ń jẹun dáradára lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn ìbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe. níbi ìbímọ wẹ́rẹ́ lọ bá mi ṣe. Ah. mo rù mọ́kúnlẹ̀ eh. mo sọ láyọ̀ o wẹ́rẹ́ lọ bá mi ṣe iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì má gbàgbé wẹ́rẹ́ herbal mixture wọ́n wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero nine one five four three nine nine nine nine three zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. ajá balẹ̀. alekuso muslim community wọ́n ń pe gbogbo aráàlú síbi wíwé láwàní ti imam alhaji sakiru sanusi àti ìrun jimá àkọ́kọ́ ní mọ́sálásí tó wà ní alekuso nílùú ìbàdàn lọ́la ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2024 tá a wà yìí ní dédé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ àwọn olùgbàlejò ní àlefa muhyiddin ayédè magaji akínfàgbèmí alhaji isaac adépọ̀jù ọ̀rọ̀bù ṣọ́àìbọ̀ ládàyọ̀ àgbà ẹgbẹ́ bàbá ọjọ́ náà ni ẹnjìnìà Latif Busari Alhaji Yekini Adeojo Alhaji Sule Aliu àlejò pàtàkì ọjọ́ náà ni sẹ́nitọ̀ Sarafadin Ali barista Akeem Agbaje Alhaji Sulaiman Ajayi orí adéǹkalẹ̀ ni ọba Muritala Babalọlá onídòó tilẹ̀ ìdó Alhaja Adijat Mátẹ̀mílọ́lá olórí ti ọba Owu Kingdom àwọn náà wọ́n wà ń kalẹ̀ àlejò tá a fìwé pè ní Honourable Adédèjì Òdìdí ọmọ ọ̀rẹ́bù daoud ọ̀làlérè díàlì amin ọ̀rẹ́bù yusuf adébísí ọ̀rẹ́bù rahman adépọ̀jù ọ̀rẹ́bù kẹ́hìndé àkàndé ìyá ọjọ́ náà ni aliaja ajayi faraj alaja taibat amiso aliaja adijat laoye àti aliaja bọ́sẹ̀ alubarika. ajá balẹ̀. èyí tó ṣẹ́kù ajá balẹ̀ máa ń bẹ báyìí náà ni ẹjọ́ tí Fálànà gbé re ilé ẹjọ́ láti lọ́ọ́ fi lọ́ọ́ rèé gbégi lé ìgbésẹ̀ àti ta báǹkì Polaris ilé ìfowópamọ́ Polaris wọ́n ní ó ti lọ́ọ́ rèé withdraw ẹjọ́ ọ̀hún ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kan tí ń jókòó ní Èkó àná ọjọ́rú Wednesday òun náà ni. Eh, wọ́n fagilé ẹjọ́ kan eléyìí tí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Fẹ́mi Fálànà SAN tó gbé wá pé kí wọ́n fi dáwọn èèyàn tó fẹ́ ta àti tó fẹ́ rà Polaris Bank tí wọ́n fi dá wọn lọ́wọ́ kọ onídàájọ́ Louis Alagoa àwọn náà ní laago ìdájọ́ òun gbàngàn tó sì dùn kálukú náà ni wọ́n sì gbà bí wọ́n sì dá àmọ́ ẹjọ́ tí Fálànà Fálànà tó jẹ́ ẹni tó gbẹ́jọ́ lọ gangan plaintiff nínú ẹjọ́ yìí òun náà sọ pé òun ò ṣẹjọ́ ìmọ̀járe ọ fàìlì application pé ẹ wo ẹ discontinue suit igan náà in the first place. láìpẹ́ lẹ́jìnà á darapọ̀ mọ́ àwọn èèyàn wa níbi tí a ti ń ṣí òpópónà láti ojú géètì lọ sí alákíá títí dé airport nílùú ìbàdàn àwọn oníròyìn wa àwọn tó jẹ́ aṣojú iléeṣẹ́ fresh fm mayowa ibrahim Bembe, uh, samson akíndélé àti àwọn onímọ̀ ẹ̀rọ wa láìpẹ́ láì jìnnà ni a darapọ̀ mọ́ wọn tí wọ́n bá wà ń bẹ lójú òpó ẹja kọ́kọ́ gbọ́ wọn ná níbo ni nǹkan dé dúró ṣé ètò ti bẹ̀rẹ̀ ok bẹ́tọ̀ ọ̀bà ti bẹ̀rẹ̀ ìgbàkúgbà tó bá bẹ̀rẹ̀ ẹja sọ fẹ́yìn tẹ́ ń gbọ́ àánú lé pé ẹ máa gbọ́ bí ayẹyẹ bí wọ́n ṣe ṣí ojú òpópónà yìí bí yóò ṣe máa lọ. ok ẹ jẹ́ á wo ìròyìn kan lábẹ́ àkòrí bí a ti ṣe ń retí ìpè àwọn ará tí wọ́n lọ rèé ṣojú iléeṣẹ́ Fresh FM láti jábọ̀ faraàlú ṣíṣí àkànṣe iṣẹ́ ojú ọ̀nà. alright àwọn tí wọ́n ní ilé ẹ̀kọ́ aládàáni àwọn proprietors uh, private schools wọ́n mọ̀ ti sọ fún eh, ìjọba pé kí wọ́n mọ̀ ṣe àyẹ̀wò dáadáa àyẹ̀wò dáadáa láti mọ̀ ǹjẹ́ àwọn olùkọ́ tí ọmọ kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ aládàáni ǹjẹ́ wọ́n ń ṣe ọ̀ràn bọ́nbọ́n fún hmm. ààbò nínú gbàgede ilé ẹ̀kọ́ wọ́n fẹ́ kí wọ́n máa ṣe security checks fáwọn private school teachers ààrẹ fún ẹgbẹ́ àwọn onílé ẹ̀kọ́ aládàáni ní orílẹ̀-èdè nàìjíríà national president fún national association of proprietors of, private schools ọ̀gbẹ́ni yomi otubela òun náà ló ti sọ̀rọ̀ ní àná ọjọ́rú wednesday pé kí ìjọba àpapọ̀ nàìjíríà àtàwọn ìjọba ìpínlẹ̀ kí wọ́n rí i pé wọ́n ń ṣàyẹ̀wò fínífíní o fún àwọn tíṣà ní ilé ẹ̀kọ́ aládàáni kó sì káyẹ̀wò ọ̀hún kó sì máa jẹ́ lóòrèkóòrè regularly ni láti lè mọ tá a gan nírú àwọn olùkọ́ tí wọ́n bá ní kọ́ mọ ní ilé ẹ̀kọ́ o torí pé ọ̀pọ̀ olùkọ́ tẹ́ ẹ rí bí olùkọ́ ohun tíṣà wọn ni wọ́n wá ṣe nǹkan míì iṣẹ́ àṣetáàní míì wọ́n wá jẹ́ hmm. nínú gbàgede e-, ilé ẹ̀kọ́ ayayaya ojú ìwé ìkọkànléní ogún punch fún ti ọ̀rọ̀ òní. á dìde báyìí lórí ìròyìn ajá balẹ̀ àfìyókù rọ̀ títí di ọ̀la nígbà tí àkọ́tún rẹ̀ yóò tún máa gorí àtẹ́gùn síbẹ̀ báyìí a retí kí àwọn èèyàn wa kí wọ́n pè wá láti ibi tí wọ́n ti ṣe ayẹyẹ ṣíṣe ojú òpópónà tó lọ láti géètì lọ sí Alákíá títí gbọ́ airport ní ìlú Ìbàdàn bí wọ́n bá ti ṣe tán ńlá bẹ́ẹ̀ sì gbé jù sórí atẹ́gùn fún yín. ẹ mo ní bí a ṣe ń retí wọn kí